obìnrin jẹ́ nǹkan ẹlẹ́gẹ́ very tí ó need láti máa kẹ́ láti máa gẹ̀. ìwé mímọ́ pàápàá fi ìdí ẹ̀ múlẹ̀ wípé nǹkan ẹlẹ́gẹ́ ni obìnrin jẹ́. lótìtọ́ arábìnrin rọ̀bọ́lá ní ọkọ òun máa ń fìyà jẹ òun ìjẹ́ òun fijọ́ kan sílẹ̀ láti lọ rojọ́ fáwọn ẹbí ọkọ ẹ̀ àbí kò tiẹ̀ lọ fi tó àwọn agbófinró létí. nítorí ìdí èyí ìdájọ́ mi nìyí. ọ̀ní lójoojúmọ́ lójoojúmọ́ mi ò lè sùn tí n bá ti gbọ́n mọ lọ. ó jẹ́ sẹ́nu mú yẹn ó jẹ́ sẹ́nu mú yẹn bébì. Romola. Bimbo. Romola. Good to see you. Good to see you You're too. looking so good. You too, darling. Look at you. ah, cause too much. Ah, so how's everything? Family, your husband, your child, your children, work, everything. Mi ò tíì marry, mi ò dẹ̀ tíì bímọ. Uh-uh. Romola, o ì tí marry kí ló ṣẹlẹ̀ kí ló ń dúró dè ah, ah. Ah, age is not on our side. kí ló ń ṣe náà kí ni big deal bẹ́ẹ̀ ṣé wọ́n ti marry ni. I am married Ooh, with so... a child. o ti bímọ. obviously. ló dé tún dress by. ọ oh, má dá mi lóhùn footballer lọkọ mi bó ṣe fẹ́ kí n máa wọ̀ ọ́ rè ikú ẹyọ kan ni ò gbọ́dọ̀ má rí lọ́wọ́ mi which is my band so I must go everywhere with it so kí ló ń ṣẹlẹ̀ kí ló ń dúró dé kò sí èdè on our side ẹni mo ṣe torí pé a ṣì ń ṣe spray spray spray kí ló ń ṣẹlẹ̀ i'm happy for you anyway o ti ṣe tán ti fẹ́ máa lọ um, we need to talk like i need láti ní good conversation ah jẹ́ kí n fọ yín nọ́mbà. Yeah. àmọ́ mommy, ó màyà yín. Rọ̀mọ́lá. Ma. What are you doing at home? Mommy, I'm sorry. Mo fẹ́ wo program um, sustaining marriage tán. Marriage to show ló sustain. Are you stupid? She kò go one church ní ṣọ́ọ̀bù pé ní chino service ni? Ah! Ṣorí tí a sọ fún ẹ. Bó ṣe ń hùwà yìí, Ọlọ́run nìkan ló máa ṣàánú See, you're not ready to go and pray. You're not ready to take care of yourself you're growing old. At your age, I was already married and I had my kids. And let me tell you, I got married at 24. You are over 30 something now. Oh, thief, gbọ́kọ̀ wá sínú ilé. Ó wá sọ pé òun was sustaining your marriage. And torí tó sustaining your marriage. The lady is married. You're not ashamed of yourself. Or what are you telling me? Òun was sustaining your marriage or divorcing your marriage. Do you have any? Madam, get up Get dressed and go to church now. Now! I ti ni ọmọ ni ẹ́. I've been going to people's wedding. Mo bá ọ̀rọ̀ aṣọ one oh five, mo bá ọ̀rọ̀ aṣọ three hundred. Màá bá wọn máa lọ náwó, màá tún máa ra gift items, màá pín bẹ̀. Ìwọ wọ́n wà mí mo fẹ́ bà mí lórúkọ jẹ́. So o fẹ́ kán yọ̀ fún mi àbí? Irọ́ ló pa o. Tọ́ bá rán ẹ wá, mi ní jẹ́ Please madam go and get dressed and go to church. Tí o bá jẹ́ pé tí ò ní tìjú ni ẹni, wọ́n to church. My gbàwẹ̀ torí ẹ màá làágùn màá ronú gbogbo ibi tó bá ti ń ṣàdúrà mo fi ń ṣàdúrà pé ìjọ torí ọlọ́ọ̀ bá mi gbàdúrà kọ́ lọ́ọ́ máa pèsè ọkọ̀ fọ́mọ mi but you are not ready to work for yourself you don't want to pray and strive for yourself to get there bí nígbà o ilé yìí ò ní gbèmí pẹ̀lú ẹ̀ get up and go and get dressed. Mommy, but it has not got into that. To what? To what? Ah. Ta ló yẹ kó máa kú sí kwaya, kó máa wà ní chọ́ọ̀chì, kó wọ kábàá gbogbo, kó máa bẹ̀rẹ̀ pé kí ló ṣẹlẹ̀. Mommy. Wọ́n ní wọ́n wò pé sí ayé o. Can you just imagine? Rọmọlá, kò sí nǹkan tó ń jẹ́ ogún ọmọdé ó lè ṣeré fógun ọdún. Ìfẹ́ ni ò tó. Tífẹ́ bá tó, a máa wára wa ni kò síbi tá a lè wà lórílẹ̀ ayé yìí. Now that we are closer, we get to hang out more often. Um, èmi gan fúnra mi, mo ti ń rọ̀ pé mi gan one of these days mo ní láti jáde. Brain yìí ó ti kún. Iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ all the time but it's fine. I'll see what I can do. Oh yeah, that's fine. So, Iba wo for next meeting wa. Ibo lo where would you like to go? How do you want it? Ma worry. Ma try láti what time tá a fi jáde. And I think I'm free this coming Saturday. Oh, that's fine. Kilo man máa no ṣe no náà Benjamin? Ó ṣàpèpàlejò ẹ wo àǹtí ẹ̀yẹ́ má dà lóhùn kò tó láti lè jùmọ̀ mi torí pé orí ń bíbá yìí. mi ò ṣe ní má lè jùmọ̀ ẹ̀ eléré pa òṣì. Hmm, rọmọlá ewé má dà lóhùn torí pé wàá bíbá yìí ni. lóòótọ́ ọ̀gá mi ló jẹ́ níbi iṣẹ́ bọ̀ bí gbogbo ọ́fíìsì wa ṣe tóbi tó òun nìkan ni mo nífẹ̀ẹ́ sí jù náà dẹ̀ nífẹ̀ẹ́ sí mi bó ṣe wà ní. lè sọ pé òun láì bó ṣe wà àbí ṣé ṣe mo parọ́. so òun wá fún mi látọjọ́ yìí ni kí ló tó sọ fún mi pé ó ti ní boyfriend why tó fi ń parọ́ fún mi ọ̀rẹ́ mi jọ̀bọ́ yìí dúró iṣẹ́ lè jọ boyfriend. yes of course. eléyìí. ọmọlá <laughs> jọ apá mélòó ni boyfriend máa ń ní ẹsẹ̀ mélòó ni boyfriend máa ń ní. òkè láàrin èmi àti ẹ ṣé ó wà ó lórí pípé ìgbà tí yóò bọ̀ láti tà tó dẹ̀ débi tó ṣe báyìí. ọmọlá ṣe bí mo kàn ń tàgé pẹ̀lú ẹ̀ ni wáyé tó ń ṣe bẹ́ẹ̀ ni ṣé òróró rẹ̀ gan ti fọ́ fún mi already ah, ah. <laughs> ó jẹ́ tètè. lọ síbò. ọmọlá máa wọ̀rẹ̀ torí àlejò tó wà ní. ṣọmọ nǹkan tó fọ́ ni ó kàn máa pa mí lẹ́rìn ni o. Romola i'm coming back tẹ bá ti kúrò. please to meet you. yeah same here. <laughs> Benjamin, you are crazy, you are stupid, you are mad. I need to be. Sori nǹkan tí mo sọ fún ẹ. Bo e ma ṣe wọ́n ran wọ́n nìyẹn o. Ẹ di gomo. Ah, very funny. Wo Rẹ̀mọ́lá tó bá ti ń bọ̀ lọ́jọ́ Friday o láti make sure pé o mú wọn dání. ajá ni mo fẹ́ fi jẹ ní abẹ́rọ. <laughs> sori tó bá wà ní ọjọ́ friday yẹn tó bá fi lè mú wọn dání a máa jà ni. ẹ̀ẹ́ o ti dà o ti lọ́kọ ah, ah, ṣé o mọ̀ pé ní ọkọ ló wà ṣá. <sighs> ọ̀rẹ́ mi ṣe kí n má tán ẹ̀ ìwọ ló tó bẹ́ẹ̀ ni o èmi mi ò ń lọ sẹ́niwèé kí ló kàn mí. èmi oh, you know sometimes you only like to chill out wale is gbogbo stress week off ọmọ òun ò lè ra ilé every blessed day Ojo òun ló fẹ́ ṣe gbogbo yẹn o ò continue life ẹ̀ bẹ́ẹ̀ ó ti wà boring ju. thank you very much ló ń ṣẹlẹ̀ ṣo máa ń rí taofik tó máa ń disturb mi kiri ní school gbà yẹn. ọlọ́run ló ní kí n máa fẹ́. <laughs> hey baby. Hello, I'm fine. Hello, yo. How are you? I'm fine, you thank you. Good? Hello. Oh. You're so beautiful. <laughs> okay, okay. okay. Oh, oh, oh. Uh, ah, Romola ẹ no, I don't need ló ní ìtọ́jú lọ́wọ́. Ọmọlá <laughs> such a beautiful name. Thank you. Ọmọlá Fẹ́mi. Oh, we there, we there. you <laughs> know, you know I, I heard so much about you. I'm not gonna lie, and um, in fact, I'm over impressed. So, Thank you. As a matter of fact, picture two of you on me you know finer in person. Oh, thank you. No, I'm not trying to you know flatter you. You know, it's just the truth. <laughs> she go. <laughs> in fact, um, uh, Yes. Mala, how are you? Fine. You are going home already? Yes. How are you doing? Um, Fine. Okay, I like your outfit for today. Oh, it's so thank beautiful. You. I like yours too. Thank you very much. Ah, nígbà tí o gbé mọ́tò wa bóyá kí n sáré gbé e délé. Dó mo ṣì níṣẹ́ lọ́fíìsì bọ̀ kí n sáré gbé e délé kí n padà wá. Má ọ̀rẹ́ ọ̀rẹ́ mi wà ń ta tó fẹ́ gbé mi. Àjẹkọ̀ ah, rẹ̀ máa lọ nà máa gbé e délé má ọ̀rẹ́. Èmi ni mo fẹ́ gbé e délé. O ṣáà béèrè lọ́wọ́ mi. Má wò rí Benjamin. Um, Chairman. Uh, ah, Okay, Femi, meet Benjamin, my colleague. Benjamin, ọ̀rẹ́ mi tí mo Femi. Mr. Benjamin. Yes. yes, to see Yes. Okay. Ah. Romola, ṣé o ti close pátápátá nìyẹn? Uncle, I'm looking for Mr. Ade. Uncle, I'm looking for Mr. Ade. Kó ṣì dànù. Okay. And you say? ma. welcome back home. kí lè ń ṣe lójú window. ah mi ò ṣe nǹkan kan mo ń adjust àwọn blinds ẹni mo wá rí i pé mo rí one very cute guy to draw pencil so i was like <laughs> is that my in-law. mọ́mí. <laughs> táwa ni. that's Femi he's a friend. friend. Yes. Um, friend that is going to become my in-law at the end of the day your lover. no mommy we are just friends. ọ̀rẹ́ lásán àbí ọ̀rẹ́ tí máa padà Ma ṣe òkèlè lórí. wọ́n ní we are just friends ọ̀rẹ́ mi ni. jókòó ń fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. okay mọ́mí. sori nígbà míì torí mo ti rí pé tí n bá fohùn líle bẹ́ẹ̀ sọ kò ní yẹ so I have to talk to you in a language you can understand see sometimes you see guys when I was young I saw a lot of guys by the end of the day. I chose your father because he had it all. Not money, but he had the feelings of a man to a woman. It made me feel like a woman. Ah, I made him feel like a man. You understand? So at the end of the day, mo wo or oh, tumo wo si. okay, okay. Let me just stick by him. Oh, mo fine go. And he was not even ready for you to know. Akọ ẹ̀pọ̀. Èmi náà dẹ̀ fine. But I used my feelings to trap him down because I was nice to him. When, when I say, when I say uh, we were into each other, it's not like it was bed of roses. It was not, it was not a rich man then. We're just young girls and boys going around having fun with each other. But at the end of the day, I was able to buy him. He was able to buy me. So, irú ọmọkùnrin mo you can use your good character to captivate him and arrest him and keep him to yourself. He's so cute. And I can't wait. I can't wait. I'll do something about it. Eléyìí ni mo fẹ́ o. Torí bó tí yóò ṣe ṣe dédé wò lọ́ọ̀kan yẹn, Our mommy actually, Femi is a nice guy and he doesn't talk much. He's a reserved person and... Waiting for? What are we waiting for? Thank you, Mummy. Ejelo, freshen up. Okay then. Hello, God Connie. bless you, Mommy. God bless you too, my daughter. Ah, Mummy, fine. inú me àti ẹ̀dùn tọ́lọ́n balẹ̀ bá me. kú sílé nínú kó ti ẹ̀dá náà mi kí n bẹ̀rẹ̀ sí ní polówó aṣọ òkè kiri àti iléèsì kára kí n lọ Switzerland kí n lọ ṣí bá pa customized lace wa tá a máa fi ṣe party. Mm ìwọ ni olórin mọ̀ọ́mọ̀ kọrin kì specially wípé appearance ó lè pààyàn. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ jọ kí lorúkọ ẹ. Rọ̀mọ́lá ni sà. Rọ̀mọ́lá orúkọ yẹn unique kò common kò kò kò common bọ̀ ṣé o ti ṣetán láti Rọ̀mọ́lá Fẹ́mi. yes sir. Ah! Ah, wonderful. <laughs> ẹ ṣe sá. wonderful. ẹ ẹ ẹ Fẹ́mi. sá. láàrin èmi àti ìwọ Fẹ́mi. sá. ṣé Rọ̀mọ́lá náà ni. ọkùn ẹ mọ̀ pé ẹ̀yin náà lè máa ń sọ pé ọjọ́ mò ń mú yàwó bọ̀ nílé ọjọ́ mò ń mú bìrì bọ̀ ìṣẹ́rí hmm. Rọ̀mọ́lá tí mo mú àyè hmm. I like a lot kò dẹ̀ ń ṣe pé bóyá ẹ̀tàn ni àbí ṣé mo ni o dẹ̀ rẹ́rìn. inú mi dùn gan. yes sir. mo sọ pé inú brọ́dà mi gan máa dùn lọ́rùn inú mọ́mì ẹ̀ máa dùn because all the time ló ní kí n máa bá ẹ sọ̀rọ̀ kí n máa bá ẹ sọ̀rọ̀ hmm. mo máa sọ pé mò ń bá ẹ sọ ó kù kó gbọ́ thank god o ti gbọ́ o tẹ̀ ti gbọ́ <laughs> ẹ máa wá pẹ́ fúnra yín ẹ máa bí sùn ẹ máa bí wàlẹ̀ ẹ kọ́kọ́ bí ní ẹyọ ẹyọ ẹyọ ọkùnrin obìnrin tó bá yá máa bí ní ìbejì ìbẹta ìbẹrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmín àmín mo ṣàbíyèsà. <laughs> ìrẹ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wá wà lọ́wọ́ ẹ̀ ìrẹ ni kó má jẹ́ kó pẹ́ mọ́ nǹkan tá a bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń gbé hmm, torí pé bí Fẹ́mi ṣe wà yìí actually kò múyàn wá sọ́dọ̀ mi rí <laughs> bọ̀ ó ti níye níye níye níye níye tí ò padà work <laughs> so jẹ́ kí léyìí work and ó dẹ̀ tún kù nǹkan kan tó máa ṣe fún mi hmm, ìyẹn máa jẹ́ kó yá eh, Fẹ́mi mo ṣe ra flower vase yẹn. <laughs> ìyẹn ni kò ṣe ìyẹn ni kò ṣe o ní sọ̀rọ̀ ẹ ti ń ṣe mọ̀símọ̀sí aṣáájú ọmọ délé kò sí wàhálà ọ̀nkú rẹ̀ tí mo ṣe ń bí ọkọ ẹ mọ̀ mí nà án ẹ má mo lè disappoint mi ẹ má very soon ẹ náà gbúrò wa. Ah! <laughs> that's good um, I am so happy I am so happy inú mi dùn gan-an kí ni kí n ọ́fà yín mo fẹ́ ká bẹ̀rẹ̀ celebration láti bí just eh, name anything. èmi náà left mi èmi ti wà ókè mi ti kọ́ jẹun kí bọ̀ ìṣẹ́ rẹ̀ o kí ló ń ṣe o jẹ́ kí ni o wà ní bàbá ọkọ ẹ̀ olóò jẹ́ kankan uncle nice gan eh. wọ́n máa ń tọ́jú gbogbo i mean sorry wọ́n máa tọ́jú ẹ̀ gan ni o honestly. <laughs> o get ẹ eh. mo máa ń tọ́jú mo máa tọ́jú ẹ̀ gan mo máa tọ́jú ẹ̀ gan mo máa tọ́jú ẹ̀ gan. the first time tó wá drop ìyàwó ẹ̀ mo wà lójú window mẹ́rin mo rí ẹ mo sọ fún mi ní ah and I pray that I, I just have this boy as my son-in-law mi o mọ̀ pé ó work out Olúwafẹ́mi orúkọ ẹ̀yẹn lásán orúkọ ńlá ni mo dẹ̀ mọ̀ pójú ẹ tutù dáadáa sórí ọmọ tó fẹ́fẹ́ yìí ọmọ ìkẹ́ ọmọ ìgẹ̀ ọmọ ọlá Olúwakẹ́mi ni ẹ̀ àjíkẹ́ ni àyìnkẹ́ gbogbo orúkọ tó fi ń pampa ilé ayé ìlọ́lọ́run fi bá mi fún tó bá ti ń ṣe anything tó feel pé it's wrong I don't want you to part away from her please call me talk to me I'll talk to her please and mo gbàdúrà lágbára ọlọ́run àárín yẹn ò ní dàrú ọlọ́run á jókòó sáàrin yẹn á máa bá yín gbé á máa bá yín wà ó ṣe o ṣorí bí o bá ṣe ń tọ́jú ẹ̀ tó ṣe make happy èmi ló make happy o ṣe gan God bless you. Uh, in addition to what uh, mommy has said, um, Femi, a sort of a man to man. So yeah, so mi ò ní dúró lórí wọn okay? Because the moment I set eyes on you, meaning ó ti fi hàn pé gentleman yẹn, mm-hmm. ọmọ dáadáa dẹ̀ yẹn, ọ̀rẹ́ tútù, ohun yẹn gbọ́. Um, I'm, I'm highly impressed with what I've seen. So get your face on, Mommy, to get him Now, ọ̀rọ̀ tí mo máa gbé emphasis lè ń gbà ní pé àríkẹ́ ìwọ lórí fẹ́mi tó lóhùn ẹ̀ tó mú o tó lọ́kọ̀ ẹ̀ èmi àti màmá even your siblings àti fọwọ́ sí now tó bá wá délé fẹ́mi o tún ní yàrá mi lè mọ o ó mọ̀ túmọ̀ yẹn kò sí nǹkan tó ọkọ ọmọ ni ọmọ ń gbé. <laughs> nítorí bí mọ́mì ẹ̀ tó bá lọ sí family house wọn ó lọ fúngbà ọdún ní either Easter or Christmas or New Year tó kí wọn ni ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹ ti dẹyọ kan náà so that is just the essence of this nínú sọ púpọ̀ nsìn ọlọ́run á wa mú ọjọ́ ẹ pẹ́ fúnra yín ẹ bí akọ ẹ bí abo inú yín dùn kálẹ̀ kí ni ẹ lọ ó ga ó ga ó ga ó ga àtẹ́wọ́ ìdá lẹ́ẹ̀kan sí i mo ná lọ́hùn mi ò fẹ́ ṣìrìn àtẹ́wọ́ ìdá èmi náà fẹ́ ràánú gbà mo fẹ́ ṣe bíi ti Fẹ́mi àti Rọ̀mọ́lá àtẹ́wọ́ ìdá oh my good God DJ ó yá jágbọ́ ohun ẹ̀ lẹ́ẹ̀kan sí i ó pọ̀ bílẹ̀ ó pọ̀ àbí kò pọ̀ kẹ̀. bá mi fún wọn ní àtẹ́wọ́ ní báyìí ẹni tí a torí ẹ̀ padìẹ ìwé ló ń jẹ ọkọ àti ìyàwó náà fẹ́ jó báyìí báyìí díje hold láyé àwọn bàbá wa tí wọ́n bá fẹ́ pè ọmọ ipe ó yá bọ́ síta wàá jẹ́ máa gbọ́ ilé ọkọ yá ilé ọkọ yá kẹlẹ́dá ìyá ẹ̀sìn ọlọ ilé ọkọ yá santa nígbà tó tún di ayé àwọn kan nílùú ibì kan nílùú India kó mo ti rí obìnrin kan ẹwà bọ́ọ̀hún torí kì í lọ wí olólólú àtẹ́wọ̀ ìdá. nígbà máa fi àsìkò yìí pé fẹ̀mọ́ra fẹ̀mọ́ra àti ìyàwó ẹ̀ àwọn ni wọ́n máa fi ẹsẹ̀ rajò ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ DJ DJ DJ DJ DJ DJ. tell yourself wọ́n ń gbéyàwó ilé ọkọ òǹkè. wọ́n ń gbéyàwó ilé ọkọ òǹkè. ìyàwó má ṣe ké mọ́ má ṣe ké mọ́ má ṣe ké mọ́. ìyàwó má ṣe ké mọ́ today is a way. be married like. What God has joined together, let no man put asunder. Orukati dawana, it's a wedding day. Say bye bye to daddy, say bye bye to mommy. Yeah, alright. ama, me ama. É I your wedding day. Cause so, so, so, yeah. shall come to God, and there will be one. Cause love is a beautiful thing. I've been married life. Oh, yeah. also a new beginning. Yeah. Ramala. Yes, baby. Do you know I like you a lot? I know you love me so much. Okay. And do you ever notice I've never used the word I love you to express the feelings that I have for you since we started dating? Oh, yeah, I noticed. I know you love me so much, so I'm not bothered. Well, I don't love you. I know it, it sounds shocking, but I like you a lot. I mean, a whole lot. I mean, people around you wanted marriage, and I gave it to you. And of course, you're carrying a beautiful child. I mean, I have gone too far. listen, listen. you see, I don't, I don't mean to spoil your big day, but I just, I just want you to have a happy ending, and that's it. I'm sorry. I'm sorry. Ah! Femi, Femi, please, if this is a prank, stop! Oh my god, Otonio, oh my son, I like you, I like you. Femi. Femi, Femi, is there anything I did wrong? Femi, show me what you mo ti ṣe tí mo fi ṣe ni? Ayọ̀mí, bíbí, mi, bá mi sorrow. Hello, call me, káàárọ̀ ṣé kì í ṣàṣe bí mo jí yín èmi gan yẹ̀ṣẹ̀ jí wọn pa àwọn ìyá olópò yẹn wọn yìí wọ́n ṣe fẹ́ máa lọ ilé wọn ni pẹ̀lẹ́ má bínú inú mi ló dùn pẹ̀ pé mi náà sin ọmọ rẹ ilé ọkọ àà ohun ayọ̀ ni fún mi o bẹ́ẹ̀ ni ọkọ ẹ̀ ń kọ́ bá mi kí ṣó ti jí wẹ́ ẹ bá mi kí ṣá o wo bí n ti fẹ́ sọ fún ẹ ní pé ẹ má torí pé wàá oyún kẹ náà ní fọwọ́ kanra yín o tọkọ ìbá ti fọwọ́ kàn ẹ̀ ó máa máa lọ wò ta o má gbà fún o bó ṣe pò ó títí tó máa fi bímọ ni ṣé o ti gbọ́ ọkọ mi all right tó bá jí kó bá mi kí o ibẹ̀ á sàn ẹ́ lágbára ọlọ́run ohun rere rere ló máa máa gbé ṣe ń bẹ̀ o ẹ máa ti ẹ̀fẹ̀ fọ́ ránṣẹ́ sí ẹ náà máa fẹ̀fọ́ ránṣẹ́ sí ẹ̀fọ́ yẹn yìí pò ó wà nínú freezer máa ní kọ́kọ́ fà àti àtẹ̀ràn ok ó dàbọ̀ ó ṣèdíà. baby girl báwo ni mo sọ fún ẹ mo like o hotel yẹn mo like ibẹ̀ yẹn náà the last time the last time tí everywhere kan gbóná bóyá èsì wọn ò ṣiṣẹ́ ni kò tiẹ̀ yé mi rubbish ni náà ṣé lọ́sọ̀ lásìkò náà lọ́sọ̀ lásìkò hotel náà jọ ní cash lọ́wọ́ ṣá kékeré ni màá ṣe transfer fún ẹ èmi gan-an mo tiẹ̀ ní pẹ́ kúrò nílé nsìn máa rí ẹ láìpẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ mi lọ́fẹ̀ẹ́. Fẹ́mi kí ló dé tó respect me like I don't understand you don't even respect the fact that I'm carrying your baby and we are married for goodness sake <sighs> I can't Duro. even imagine mo gbàgbé ríǹgì sí ó possible dẹ̀ ti gbàgbé ẹ̀sìn reception ni what are you talking about edu listen we are married or you are married uh, you see I, you see what I don't understand is you you wanted this marriage mo ti fún ẹ married náà. Now, so be the housewife that you want to be and let me enjoy my life. Do you understand? Listen, listen. Eh, see, there, there's no two ways about it. I like you a lot. I'm not even disputing the fact. Oh. Mo like the dollar, mo like here. You understand? But see, I have been like this all my life before you came into my life. Oh, kò lè rò bí pé o wálé ní ìsìn everything it's a gradual process just give me time. Wọ́n so sọ ó lè máa o bí one year two years you know I, I don't know but ah, wàá gbà bẹ́ẹ̀ ni o. tún gbé fóònù. fi mi sílẹ̀ no stop na mo ń ṣoúnjẹ fún ẹ lọ́wọ́ ni na mo ń ṣoúnjẹ heart mi. tí má ní kó paná yẹn fọ ìwé àrẹ nǹkan. mi ò fẹ́ paná mo fẹ́ ṣoúnjẹ fún ẹ because mo fẹ́ kó máa look fresh. I'm looking fresh. You know Online, I love you so much. I love you, hmm. mom. Àdìjẹ́ ló ti ń ṣe mí bọ̀. Àrọ̀mọ́lá <laughs> ah, mi ah àríkẹ́ ah ẹ dùnúyà yín how are you now um, oh, how are you. ẹ̀yin ati mommy. kí ló ṣe wá. no i'm just happy for you people because the máa ní time fún wọn ah. ẹ tẹ kí rògbò ẹtì gbọmọ tó ti dàgbà káwàgọ àti lọọ lé ọkọ. Oh, analog love la làwọn play guitar lẹ́yìn àwa máa ń ní close contact ẹ̀yin bí orí social media bí kíní ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni but all the same love is love So yẹ all right pẹ̀lẹ́ um, ọkọ ẹ ń kọ́ how is how is Fẹ́mi. it's fine. ah ó tiẹ̀ máa ti fine ni bí wọ́n fi rí báyìí young man is really trying inú mi máa ń dùn tí n bá ti rí ẹ pé ó ń bá mi tọ́jú ọmọ mi ọlọ́run máa tọ́jú òun náà you know and one more thing ó lójú ẹ tó máa wà bó ṣe wà yìí nípò tó wà yìí nínú oyún tó look as beautiful as you are no no no no ebe eh, mi ni ah experience ni mo fi ń sọ̀rọ̀ ẹlòmíì mú àti fẹ̀ gbogbo ẹsẹ̀ ló máa tóbi looking very radiant Fẹ́mi o ṣe mo ti ń dúpẹ́ nìyẹn in spirit <laughs> hmm? ṣé wọn náà rí báyìí sí pé gbogbo èrè ẹ ti ń wá. Um, Daddy, there's yes. something I want to tell you All right. about my marriage because since I got married. Um, àwọn nǹkan ń ṣẹlẹ̀ tí mi. wait sorry ara nǹkan tí mo fẹ́ sọ gangan nìyẹn àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ yẹn ó máa yé mi but more importantly whatever it is tó ń ṣẹlẹ̀ máa jẹ́ kí etí kẹta báyìí ojú kẹta kó wọ́n sáàrin yín. ó gbọ́ yorùbá mi ìwé mímọ́ náà sọ ọ́ ó ní two shall come together and become one ẹ ti dẹ́yọ̀ kan èmi bàbá ẹ̀ gan má jẹ́ kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin yín I can only advise you èmi àti mọ́mi má sọ fún mọ́mi má sọ fún mi bó ṣe rí wáyé mi ò fẹjọ́ mọ́mi ẹ̀sùn anybody rí láyé ọlọ́run inú mi mi ò fẹjọ́ ẹ̀sùn bàbá àbí yẹ̀rì mi ò fi sùn màmá mi àbí bàbá tèmi have I ever spoken negatively about about your mom ìwọ náà wo bó ṣe rí mi àti mọ́mi ẹ̀ wo bó ṣe bá wa yeah true love la ní síra wa kò ṣe pàwọ́ náà kì í ní issues wa o a máa ní o but àárín àmì ìdí náà a máa pèrò abáà sọ fúnra wa adé dáríjì wa we move on we move dem fẹ́mi tí mo mọ̀ bí mo ṣe mọ̀ sí ó nífẹ̀ẹ́ i know mo ti rí lẹ́yìn ojú ẹ̀ báyìí bó ṣe máa ń wò nígbà mi i know that young man loves my daughter i know ah kọ́nà bàbá mi rọ lágbára dáadáa àríkẹ́ hello love àríkẹ́ ah Daddy. what's wrong. nothing i'm fine. are you sure. yes Daddy. Good. Ah, aroma yìí lè. <laughs> Oh, ah, honey. Daddy, let me join Lolly. Imú mi ṣe, ẹ̀hẹ́, please do. Ah, ó yẹ tètè sáàbẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jọ̀. Hmm. kids, you Oh no, he's a crazy guy. How are you doing? Báwo Yeah. Um, oh, feel free, lé nílé ẹ̀. Lé feel free. Hmm? Um, Shadi, ìyàwó mi nìyẹn. Oh, huh? hello, Yao. good evening. Meet Shadi. Hello, Shadi. Um, ṣadé kí ló máa jẹ kí ló máa mu. Oh, má tijú o, ilé ló wà any sure she's a very very lovely person. That's that's one thing I like about her. Ó máa tọ́jú ẹ, kò sí nǹkan tó fẹ́ tí ò ní fún ẹ. So yeah, so just feel free. Ẹ̀dẹ̀ fi woman to woman, ẹ̀dẹ̀ fi ilẹ̀. Okay, I would love to have pounded yam and egusi soup. But Elemani. I know there is pounded yam. Wait, is it pando yam or pounded yam? Ito ma fẹ́ kí n gún dáadáa fún Pounded yam. Ah. ah kí ni mò ń ṣe mo máa gun fúnra mi náà and eh, which of the protein do you want with it. Um, assorted. ah we have drink ńkọ́. I don't want any drink water is fine. all right there I'll be back. fàlàrin lé wọn ṣe kó lé lórí. ẹ ń lùzẹ tún ń padà sẹ́yìn. bébì hmm? ṣàlejò wa ti lọ ni. irú ìbéèrè wo nìyẹn ó lọ restroom ó lọ tọ̀ ó ń bọ̀ ń sìn ah, mo ṣe tí mo gbé lọ. ìfẹ́ ṣe bí ló fẹ́ sùn ni. Eh, eh. ó máa sunú ọ̀dọ̀ ṣùpọ̀ irú question ló ń béèrè ó máa sun room lókè. Ah, bébì ṣé tó yẹ pé mo mọ̀ pé bí náà máa sùn ní ṣé mi ò ní ti clean room yẹn ni mo máa ti tún guest room ṣe náà jẹ́ kí n sáré lọ ṣe. wọ́n ṣe láìkì wàhálà báyìí náà why to like to kọkọ̀ máa stress ara unnecessarily ah, ah kí ló fẹ́ lọ ṣe guest room láago mélòó she's sleeping in my room. in your room which of the room o. Oh? yàrá ṣùpọ̀ ló máa sùn wọn àti ṣùpọ̀ ló máa sùn. ìfẹ́ mi ò understand ẹ mọ́ bedroom wa làlejò fẹ́ sùn. mi ò kí ń ṣàlejò point of correction ìyàwó ìta ni mo jẹ́ so mo fún wa láyè lálẹ́. ọmọ àti irun tó lọ ra bàtà fún ìyá ẹ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ṣó dẹ̀ tí wàá tán báyìí. Femi this is not nice ṣé tó pọ̀ sọ fún mi pé girlfriend ẹni ṣé mo máa dáná fún ni mo máa gúnyán mo gbóúnjẹ fódè jẹ. Fẹ́mi ò dé bẹ̀rù Ọlọ́run Fẹ́mi bẹ̀rù Ọlọ́run now. You ready to sleep now? All right, no problem. Anything for you. I will do anything for you. Uh. Ọmọ tó dùn ṣọ́ọ̀rọ̀, ó jẹ́ yí, wọ́n yí, gbà lálẹ́. Ah! Ó ń jẹ́ ìbàjẹ́ wọn ti jẹ mí máyé. Ah! kan. ẹrú mọ̀ọ́sá ọmọ àjọba léde ẹ má pè é padà má pè é padà mú lálejò pẹ̀lẹ́dẹ̀. ìrẹ́dẹ̀ sọ pé o ò jẹun náà. mi ò jẹun dáadé. ọ̀gá o báwo dẹ̀ níṣẹ́. fine sir pẹ̀lẹ́ díà pẹ̀lẹ́. mo wá check kan lára àwọn clients mi ní other street mo wá ní kí n check oh, ah that's wonderful. thank you sir. báwo dẹ̀ níṣẹ́. fine. ah ọkọ ẹ̀ ń kọ́. he's doing well. oh wonderful wonderful. <laughs> um, sir hmm? there's something I want to ask you and ẹ má rí question mi bíi pé ó rí bákan sir. Hmm. dáàdi ẹ má bínú irú èèyàn wo ni Fẹ́mi jẹ́. Fẹ́mi. Yes. Kí ló dé ṣé kò sí problem? Ah no daddy kò sí problem sir. Um, ṣé mo pé mi àti Fẹ́mi are court pé ká tó marry? Oh. So I'm just trying to know much about him because the little I know about him I know very well. Ah. So I want to know ah. more and more. Mo dẹ̀ mọ̀ pé yín náà lè máa ṣàlàyé fún mi. Ẹ̀rù bà mí bó ṣe béèrè yẹn kó má jẹ́ pé ó tún ti ṣe bó ṣe máa ń ṣe hmm, torí fẹ́mi burú fẹ́mi burú eh, and one major thing tí ó ní eh, tí òkè fi ń ṣe ọmọ àlè ni pé ó ní tinú mi ni màá ṣe oh, ó ń rọ̀ ní blood everybody ni eh, dáàdì ẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n tèmi tinú mi ni màá ṣe ni major thing tó pa wọ́n. Hmm èmi náà ní tinú mi ni màá ṣe o tí mo bá dúró sórí anything báyìí máa takú sórí ẹ̀ yes so by extension uh, generational ó ti dọ́dọ̀ ti Fẹ́mi náà bọ ìwọ ló níṣẹ́ púpọ̀ tó máa ṣe bẹ̀ because Fẹ́mi is a very nice person. yes he is. Fẹ́mi nice ó mọ àsìkò tó yẹ kí èèyàn fún obìnrin ní owó oúnjẹ ó mọ ìtọ́jú obìnrin anything tó bá ní ṣe pẹ̀lú kí ẹ̀ it's so wonderful so wonderful bọ́ ṣó mọ̀ pé tí ẹnìkan ò bá jẹ́wúrẹ́ kẹ́nìkan jágùntàn a lè bára wa gbé ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀yìn ọwọ́ ẹ̀ ló wà then one major advice tí máa fún ẹ ẹ má fàyè gba intruder nínú relationship yín bóyá ọ̀rẹ́ ọkọ ọ̀rẹ́ ìyàwó family ọkọ fámìlì ìyàwó ṣó yín ni it's your show run it yourself ẹ má fààyè gba rú ẹ tẹ́ ẹ bá ti fààyè gba yẹn olúwa dúró tì yín. àmì daddy thank you very much èmi ò tẹ sọ̀rọ̀ mi fẹ́ anybody náà oh good because èmi go like third party. daddy ewu kúkú ní kí n check in oh thank you ẹ jẹ́ kí n máa lọ. thank you. thank you so much daddy god bless you for us. ẹ ṣé gan sir eh, ẹ ṣé gan. Eh, kò bá mi màá tún máa wá thank you sir. pẹ̀lẹ́dìá thank you. thank you. pẹ̀lẹ́dìá rọra ń bẹ̀ Ah, o pẹ̀lẹ́dìá. tinú lojo ló máa ṣe. mi ò lè sùn tí n bá ti gbọ́ mọ I don't love you we are married or you are married. bedroom wa làlejò fẹ́ mi ò kí ń ṣàlejò point of correction ìyàwó ìta ni mo jẹ́. me and you are the difference oh baby no make me vex kí tó délé kó bá mi ṣe bẹ́ẹ̀. bọ̀mọ́lá bọ̀mọ́lá bọ̀mọ́lá hello Rọmọlá ah, ah. kí ló dé tó báyẹn mo ti wà nígbà ó ti ṣe díẹ̀ ah, kí ló ṣe and then mo notice um, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo bá rẹ lọ́fíìsì ọkàn wọlé lọ́wọ́ tí ẹni kí anybody èmi gan àti dá mi lóhùn ó máa ń dàbí iṣẹ́ ni ṣé ṣé kò sẹ́ni tàbí ṣé mi mo ṣe kò kékeré. I'm sorry mi ti pọ̀ pọ̀ wọ́n. I'm just sad and bothered about certain things that is happening on my own. Ah, with this your condition. Drono, should I suffer question? See, let me tell you something. If anything is bothering you, ọkọ ẹ ló yẹ kó bá sọ̀rọ̀ má bàárà àtàkọ́kọ́ sọ̀rọ̀ o ò ní fọ̀rọ̀ ẹ lò ká ṣó ti gbọ́ mi ẹ́ eh? and ah ká ló bá jẹ́ pé èmi ni mo lóyún inú ẹ̀yìn gbogbo wàhálà tó ń ṣe yìí mi ní jẹ́ kó ṣe o iṣẹ́ ẹ ní ọ́fíìsì àti iṣẹ́ tèmi gbogbo ẹ ni màá jàn papọ̀ tí màá máa ṣe ah màá sọ ẹ́ di small god mi ni ah ó ṣàyọ ọlọ́run bó ṣe ń ṣe gbogbo ẹ̀ ṣá <laughs> ẹ̀rí tí mo fẹ́ kó rí náà nìyẹn nǹkan tí mo fẹ́ gbọ̀ngàn lónìí báyìí báyìí náà nìyẹn ní kí n wá pa ẹlẹ́rìí náà ni. <laughs> bọ́ tó bá ní ẹni tó fẹ́ ṣe bóyá tó fẹ́ mo lè sáré bẹ ṣe àbí kí ló tó bá mind. Benjamin. Okay, um, I will go now. But sọ pé kí n máa lọ. Kálọ̀ bá ní kí n lọ ní mi màá nílọ. Màá dúró bíbá ìdí ẹ̀. Ó yọ mi get ice cream. Ice cream ṣé fún òun nìkan àbí ìwà àti bébí tó wà? Eh, eh, eh ọ̀ka kúmọ̀ bóyá méjì bí akínkú kúra mẹ́ta ń gbà yàn bí <laughs> ó dẹ̀ lè jẹ́ mẹ́rin kò sí wàhálà <laughs> all right uh, we'll be back. Yeah? What are you doing here? Kill on Shembi. ṣe ń bí? Dá mi lóhùn, kí ló ń ṣe ń bí? Mi ò máa understand o. Àyè tún gbé owó sí matrimonial home mi, Joshua fẹ́ destroy mi ni, kí ló tó fẹ́ me mi Oh, they rẹ̀ fọkọ on lọ́rùn Kill on you. They ó rẹ̀ Missile for me. fún mi, fífẹ́ mi sílẹ̀ fún mi, wá fẹ́ tiẹ̀ síwájú àbí mi ò mọ reason tó pọn ọmọbìnrin kan máa jí láàárọ̀ ọjọ́ ẹ̀ pé ó máa ní married man o òun ló wù òun láti fẹ́ o married man o òun ló wù òun láti gbé sílé kí ni problem ò dẹ̀ wọ́kọ̀ tiẹ̀ ṣọ́jà ẹ kùtà láàrin àwọn single guys ni ẹ ṣọ́jà ẹ kùtà ni omidan oníkayamata ṣọ́jà ẹ kùtà ni ò dẹ̀ sọ fún mi. ẹ wo bó ṣe rí ọpẹ́lọpẹ́ powder tẹ́ bá ti lẹ́run ojú ẹ ti wà okay ẹ ti fine you're so ugly and irritating. excuse me as ugly and irritating as you may think I am, I'm still sexier <laughs> than you. And that is why your husband chose me over your fat ass. A hmm. mini money fat ass. Wo bí ṣé wọ́n sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ò gbádùn. Wọ́n sọ fún ẹ pé wèrè gidi ni mí kó ń gbá lórí mi gan. Ah, ilé ọkọ ló mà kà mí lọ́wọ́ kò. Màá ìdí èmi náà ṣe gbòòrò rí. Ilé ọkọ ló jẹ́ kí n jẹ́ ìtìkọ́sókè tó ń ṣe ìtì mi ò ṣe rí because téèyàn bá réyàn bí ni ó tún yẹ kó dé ta kó réyàn tọ ìwọ ò réyàn bí ẹ ò réyàn tọ ẹ hmm. ò wá wúlò bó ṣe rí gan fúnra ẹ gan ò useless because tó o bá useless ni ó yẹ kó lọ síbi tó ti máa rí as priority kò ń ṣe pé o máa wá jẹ́ option ní ilé onílé. jọ kí la gbé kílẹ̀ jù kí ni mo ṣe téèyàn kan ṣe rí tó ń sọ gbogbo àdúrà ọ̀rọ̀ ilé mi lórí ah. if not for my baby i will not be having this conversation. yọ kí ni èmi ló sọ fún pé kí ló ṣe dání ṣe rí wọ́n mo ní wèrè lára mi ò gbádùn mi ò gbàgbọ́ ó jẹ́ kí n dá ìjẹ́. so wèrè tútù eh? ni ọkàn pretend ni all along. all along èmi ló fẹ́ máa kọrin fún ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dí sẹ́lídìọ̀ lè tèmi tí mo bá ya bò ẹ́ oyún tí mo mà ní ma ah fẹ́mi o ma ah fẹ́mi o try ìfẹ́ màmá ń káyọ̀ lọ́wọ́ kan kí ni kàn yìí wọ́n bó ṣe rí bí egbò ajá èmi ló wò sùsù lónìí wọ́n fi yẹ sẹ́ ugly yẹ sẹ́ kiri kan lóyún kó wọ́n bó ṣe máa rí. ẹ lọ ṣàrí báwo ni. jẹ́jẹ́ mi mo jókòó sílé mi tó ní kí n máa bọ́ ọ́nlé ẹ tó dẹ̀ mọ̀ pé o gbé wèrè sílé. ìyàwó mi kí ló ṣe. that woman insulted my parents. sorry darling mo ti as a matter of fact tó ẹ ti ẹ mo fi turn mo ti délé tán gan mo wà níbi ibi gate ibi junction yẹn. don't bother i left your house already ẹjọ́ ẹ̀dẹ̀kọ̀ ìwọ ló kọ́ mi sí gbogbo rubbish if not for you that woman ibi ló ti fẹ́ rí mi tó máa fi máa sọ̀rọ̀ báyẹn má ní sùúrù dúró ní sùúrù ṣebí ìwọ ṣáà ní sùúrù á jẹ Don't, don't bother, please. I left. Hello? Hello, Shade? Ṣúpọ̀! Ṣúpọ̀! Yes, ma'am. Ṣúpọ̀. Madam. Ó yá wá Yeah. Can you reason tó fi hàn láwa já ẹran? Kọ́ máa wọnú you. ṣètì Oh, two one. wá ní láti máa tún sọ house number fún wọn. Ṣùgbọ́n ṣó fẹ́ pa mí ni? Irọ́ níbi nínú bí nínú bí kò sẹ́ni kankan tó kọjá ń bí tó mú ajá kọjá àbí tó mẹ́ran kọjá ń bí o èmi e, àfi èèyàn èèyàn ló lè kọjá ń bí èèyàn sì á máa ajá wá rú bí nígbà téèyàn sì rè torí èèyàn dàrú èèyàn mẹ́ran dání wá bí. ṣùpọ̀ ṣó wà òkè. mo nǹkan kan ṣe mí mà. jọ sọ fún mi kí ló ń ṣe ẹ̀ náà ṣé ibi ìjọ kára ni tó ń mẹ́ran wá. ẹ ṣùpọ̀ ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ mí o ó yá wa wò bí láti èní lọ mo repeat láti èní máa allow kí anybody kó máa wọnú estate mọ́ tó bá dẹ̀ máa wọlé home address date of birth in fact tó bá possible béèrè orúkọ bàbá wọn bẹ̀rẹ̀ ibi tó bí wọn sí ṣọ́tí gbọ́. yes ma. wellness tó bá ti ṣerú nǹkan tó ṣe lé ni mo máa report first state management ni àbí kí ni gbogbo eléyìí náà. ẹ má bínú sẹ́rí ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ ẹ ní sùúrù mà o ẹ ní sùúrù o ẹ ní sùúrù o sẹ́rí ọ̀rọ̀ tẹ́ sọ gbogbo tẹ́ sọ gbogbo ẹ̀ ni mo gbọ́ yékéyéké àmọ́ yóò ṣòro fún mi díẹ̀ láti tẹ̀lé o. why. ah nítorí pé àwọn ọ̀gá náà ti wọ́n sọ pé ẹnikẹ́ni tó bá béèrè àwọn tó bá ti jẹ́ obìnrin kí n náà sí géètì fún ọ tó bá wọ́n tó wáyé pé àwọn obìnrin bọ̀ kí wọ́n máa wọlé lẹ́yọ kọ̀ọ̀kan wá sí àpàtímẹ́ǹtì ọ̀dọ́ yín ní sẹ́ sọ fún mi nù. ọkọ mi sọ bẹ́ẹ̀ fún ẹ. èmi ọmọ pé ẹjọ sọ wọn sọ fún mi bẹ́ẹ̀ o. ẹ ṣùpọ̀ láàrin mi àti ẹ ajá ò ní gbé ẹ lọ́mọ lọ ẹni tó fọmọ ẹ ṣọ́ kò máa ní gbọmọ lọ́wọ́ ẹ ṣùpọ̀ jọ nǹkan ẹ̀ ò ní di nǹkan ní nǹkan kan máa rí mi bíi pé ẹbí ẹ ni mí ọkọ mi ló sọ tiẹ̀ o èmi fẹ́ sọ tèmi. ó dà mà. jọ o má gba ẹnì kankan láyè kan wọnú ilé o. dédé kúkúrú kí n má jẹ kẹ́nì kankan wọlé. má jẹ kẹ́nì tó bá tẹ̀ máa wá wọlé kọ́kọ́ pè mí. pè mí kò sọ fún mi màá là o tó bá tó bá jẹun tí mo fẹ́ rí ni màá jẹ́ kó rí ṣó ti gbọ́ ṣùpọ̀ ṣàánú mi. mo ti gbọ́ mọ̀. mo ayé ìtẹ́ náà ní bàjẹ́ o. mo ti gbọ́ mọ̀. ah ṣùpọ̀. yes ma. ojú mi dojú ẹ o. ah kò sí wàhálà nígbà tẹ ti ní wọn mú wọlé mọ nǹkan sá ah, kí mo á agbohun ìyá agbọ̀n ọmọ ònù tí sẹ́fìsì rọ́ọ̀ṣe ní ní ẹ́sẹ̀tì nù ọ̀gá sọ pé kọ́mìnrin mọ wọlé àwọn sọ pé kéèyàn mọ wọlé ta ni mo fẹ́ tẹ̀lé náà méjèèjì ó ga o owó dàbí ajẹmọ bí ayọ tí fún mi lóko dí ọ̀pẹ rò kí ló ṣẹlẹ̀ gangan gangan gangan bí a ní gbẹ̀yìn lẹ́ka lẹ́ ń gbénu bí ni. àbí ẹni pẹ́ ẹ́. Ah. Mr. Fẹ́mi Mr. Fẹ́mi ẹ ẹ Sir. sà tọ́gà ń lejú yìí tí mr fẹ́mi ń lejú yìí àbí bẹ́ẹ̀ ni pé ẹnìkan lẹ́ ń gbé apátímẹ́ǹtì tí mẹ́nu bí oníyòrò kọ́lọ́mọ kì í lọ fọ́ọ̀mọ rẹ̀ o òní òrò ẹ sáà lọ bó lóyún ìjà ẹ mọ̀ nà o kọ́mọ̀ pé ni wọ́n bímọ o tí wàhálà bá dé èmi ò rí lájà o ṣe mọ̀ pé mo ti mọ̀ kí ló lè mọ ṣẹlẹ̀ nílé báyìí ní báńkì wọn tí wọn dáhùn tá a tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn tí wọn dáhùn. Mm-hmm. Rọmọlá kí n gbowó sóun bá mi jọ́ òun nílé mi àlejò wa mi wà òun sọ̀rọ̀ sẹ́ni àwọn ṣé ìwọ àti àjọ wa ní same level ni sọdọ́ ṣe tó bá tó bá mi dọ́rọ̀ wò ẹ́ ọjọ́ ọjọ́ mo ní. ẹ Fẹ́mi wá ná wàá dúró Fẹ́mi kí ló ṣẹlẹ̀ gan-an bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ gan kí ló dé gan ṣé òun ṣọkọ mi tí mo fẹ́ mọ̀ ni sọ fún mi kí ló dé ṣọfẹ́ yọlé ayé lẹ́mí mi ni tí ẹ understand ẹ kí ló ń ṣẹlẹ̀ like seriously this is the height of it ọmọ ẹ ti wá ó ti wá rojọ́ fún ẹ sọ fún mi ó ti wá rojọ́ fún ẹ mi ò ní kó má live life ẹ nà mi ní kó má kó nǹkan tó fẹ́ ṣe mi ní kó má kó obìnrin mi ní kó má ṣe nǹkan tó wù ẹ oh, bọ́n kí ló dé fún mi ní respect tèmi. sori sigidi ẹ ti ń ṣeré ẹtẹ olùpẹtẹ mo dẹ̀ ti máa wọ̀ nẹ sọ́dọ̀ ọjọ́ tó bá ti bá mi dán ẹ̀ wò ah, ó dẹ̀ mọ̀ mi o ó mọ̀ mi bọ̀ bá ń tú try bá ń tú dán wò ẹ wo bí mákò mi láyà jẹ mákò mi láyà jẹ jẹ́ kí n sọ̀rọ̀ jàre akíló ṣẹlẹ̀ kọ́ mákò mi láyà jẹ ah bíbí náà bẹ́ẹ̀ mi náà nà ó bíbí náà bẹ́ẹ̀ mi náà mi ni kò má ṣe kó tó wù ẹ́ mi ni kò má ṣòṣì tó fẹ́ ṣe ṣe náà ni tó bá fẹ́ ṣe àwọn ọmọ wèrè ẹlẹ́sẹ̀ kókó kó ṣì àwọn ọmọ aláṣẹwó tó fẹ́ kó ẹ má jọ ṣoṣì ní síta. èmi kó wèrè ah, èmi kó wèrè mo ti pa ìkọ́ ayé mi ayé mi sọ lọ́jọ́ tó bá tó bá tó wò. bébí ti kọ́ ah, mi. tírélà ló mọ ọ̀bọ kọlù ẹ lọ́jọ́ yẹn. bébí ayé mi. Oh, I very ayé mi fẹ́ mi pa mí oh ah, àṣìyàn gbá lọkùnrin lọ àṣìyàn. ẹ jọ èló làgbọn yìí. one fifty ni sà. one fifty one fifty ẹ Ah, kò gba seventeen No, eh, ṣe mú five naira torí títí ni mo ṣe rà sí bíbá Eh, kàṣẹ fún jàlẹ jàre ẹrí bọ́n ṣe rí. bẹ́ẹ̀ ni wọ́n ti rẹ́ bọ́n ṣe rí. ẹ wò ó jàre ah Tola ni ọ̀rẹ́ mi ah wá wo ohun tí mo rí tọ́lá ní. kò sọ pé mo ń dá kọ́sọ́mà lóhùn. Ah. ìka lọkùnrin o mi rò pé mo máa marry wo domestic violence náà sọ ní orí social media bó ṣe máa treat ìyàwó ẹ ìyàwó náà sọ pé mo love ẹ mo love ọkọ mi mo love ọkọ mi ó ń forí tì mo rí ó ti pàyàwó yẹn ń sìn o ó tún ti pọ ọmọ ẹ òun náà tún para ẹ. ọ̀rẹ́ mi mi ò dákùnrin lẹ́bi obìnrin ni mo dá lẹ́bi ọ̀rẹ́ mi kò ń ṣèṣin ní kíní ìbẹ̀rẹ̀ ẹ̀ nígbà tó wà nílé ọkọ tọkọ ẹ̀ ń give attitude oríṣiríṣi tó bá dáná fún á lóúnjẹ tó ṣe odò tó bá ṣe léyìí á lóò ṣe dáadáa bó bá gbégbá wọn á lóò mọ̀ ọ́ gbé pábá rí ẹ̀ wọ́n sọ fún ẹ pé ọkọ ẹ̀ ń yàn lè o béèrè lọ́wọ́ ẹ̀ ó ní I don't care àbí àǹtí kí lè rí sọ sọ́rọ̀ tí mo sọ. ọ̀rẹ́ mi nǹkan tó ju ọmọ mi rí nìyẹn o. Ah, ah nǹkan tó jọ ọmọ ẹ rí nìyẹn ló bá jókòó tẹrẹ báyìí ẹ ló jókòó tẹrẹ báyìí ló ń wò kí ló wá ṣe sí. ọ̀rẹ́ mi kí ni mo fẹ́ ṣe sí mo ní kó gba kádàrá kó jókòó ni èmi gan mo forí ìtì tí mo fi dé irú àsìkò yìí ni kó forí ìtì àgbà tí n bá ní kó forí ìtì kí ni mo fẹ́ kó ṣe. kó máa forí ìtì. kó máa forí ìtì o. ìbọn yìí rí kó máa forí ìtì. ẹ̀ka ah, sàn irú òwò lẹ fẹ́. ẹ fún mi ní tomatoes rodo àti tàtàṣé. bí elélo. everything jẹ́ one five. ó dà. wo bí ọ̀rẹ́ mi ṣe mọ́ tán kọ́sẹ̀lẹ̀ rí òní délé ayé o kọ́rọ̀ sì lè dùn la fi ń pè ń káyèéfì kí ni nǹkan náà torí káyé mọ̀ bàbú ọmọ rẹ ọwọ́ ni ó mọ̀ forí tìyà ọkọ rẹ̀ ń lù bí kúkú bí yíyè wo jó kú òun bẹ́ẹ̀ kó mọ̀ bá sọ́dọ̀ aláàbò ara aláàbò ara ti ẹ̀dùn ni àbí kó mọ̀ pẹ́ ni ẹlẹ́ni dànù ọmọ ọlọ́mọ tó jíǹjì ayé rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ayé ń gbígbé ọwọ́ ni ó mọ̀ forí tìyà ibi tí ò sí fẹ̀ ń bẹ̀ yóò pọ̀ òkè ìrajà ni yóò bọ́ bí wọ́n ti nífẹ̀ẹ́ rẹ̀ ìwà wa ni ẹ pẹpẹsẹ torí káyé mọ̀ bá àbúọ ká mọ̀ mọ̀ pé ní yàǹda gbé bàbá ń dá wa ta tẹ́lẹ̀ náà pé bóbin bá kò lé ọkọ obìnrin ni wọ́n bù bójọ́kùnrin náà ló kó bílẹ̀ obìnrin náà ni wọ́n bù wo kó fara pípé kú òun lé ọkọ amọ̀sán àdúrà tí gbogbo wa sì ń gbà ní pé kíkankan nu ẹ̀yà ara ó kò ní ọkọ ju kán wá mọ́ gbé fúláwà wọ orí bẹ́ra grand rẹ lọ. iye kàbáyá ẹ mà kàn ń sọ báyìí mà ní ẹ dúró ná láàrin èmi àti yín àtọlọ́hún ṣé ìgbà táwa gan-an tá a wọlé ọkọ ṣé ó easy ni a jọ mọ̀ pé kò easy gbogbo kíní tàdé sọ yìí náà àforítì ta ní níní náà òun ló gbé wa débi tá a dé yìí gbogbo kìràkìtà obìnrin ilé ayé ìlélẹ̀ àlùbáríkà tá a sì ń gbà lórí ọmọ ni ẹ tẹ́ mo bá wá ní kọ́mọ mi kúrò ń bẹ̀ ní ìsìn báyìí pé kó lọ bòmí ta ni mo mọ̀ tó fẹ́ lọ bá gbogbo wa la dẹ̀ mọ̀ pé èṣù tá èèyàn mọ̀ bẹ́tà ju áńgẹ́lì tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ ẹ wo bí èmi á mi lẹ̀ kó máa forí ti àdúrà ni màá fi máa ràn wọn àtọkọ ẹ̀ lọ́wọ́ ọlọ́run á dẹ̀ ṣàánú fún wọn èmi mọ̀ pé lágbára ọlọ́run àárín wọn máa tò tó bá dẹ̀ jẹ́ èèyàn náà ló wá ń délé ni ọlọ́run á bá mi múru ẹni bẹ́ẹ̀ á bá mi dè é mọ́lẹ̀ mo dẹ̀ mọ̀ pé gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ àdúrà nìkan àtàwẹ̀ ni màá fi ṣẹ́gun ẹ̀ torí ohunkóhun tọ́lọ́run bá ti so pọ̀ kò sí ẹ̀dá alààyè kan tó lè yà. nítorí wàá bá so ṣé lójú tiẹ̀ ọlọ́run ló sọ àwọn òyìn pọ̀ ọmọkùnrin ń ti lanu rẹ̀ gbàgà ó ti lóun ò nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ kí lọmọ rẹ̀ tún jókòó bẹ́ẹ̀ asá rẹ̀ ni tó bímọ mẹ́ta tó kọ́kọ́ tọkùnrin míì sì fẹ́ ẹ kò sí tó lè ń bẹ́ẹ̀ gbogbo tọmọkùnrin ń ṣe fọmọ rẹ̀ ìjọba ọ̀fọwọ́sí ọlọ́run ọ̀fọwọ́sí iyún náà pè ní domestic violence sórí ní tèmi ń tèmi èmi fọwọ́ sí pé kó kọra wọn kó kọra wọn kó fi ra wọn lẹ̀kọ́ mọ́ pàdé mọ́sọ́gun láyé ni àbí àǹtí kí rí sí sísí mi àǹtí tó wá rẹ ta ah, kí lẹ̀ ń rò. kí ló dé kí ló dé tẹ ronú lọ báyìí. Ah, nǹkan wà ọ̀rẹ́ mi. ẹ ṣe ẹ káàbọ̀. ó ti ronú lọ. ó ti ronú lọ ilé ayé oníkakú pẹ̀lú tiẹ̀. kakú pẹ̀lú ti ọ̀rẹ́ mi kọ́kọ́ la ṣe ń sọ yìí. Ah! ó ń ronú ara kan làwọn agbọ́n ṣe ń ro ìrojú ẹ̀ yìí. Ah, òun náà ro tiẹ̀ ni. ó ń ṣàánú wa. ọ̀rẹ́ mi ò láwùjọ àwọn ẹwà ní ọkọ o nílàbọ̀ sí ilé oko. èmi sì ní kó máa One second, girl. Hello, babe. Ah, ah, kí ló dé? Láti jọ adẹ̀ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́. Ṣo travel ni? For real? Níbi filling station gangan. Ìṣòro ibi tí mo wà gan ti ẹ̀ jìnnà síbẹ̀ or come to think of it, jọ fún mi ní five minutes, I'll be there with you. Màá bá ẹ̀ sìn five minutes ẹ̀. Eh five minutes five minutes sórí ibi ìwọkọ̀ dúró síbi junction filling station yẹn pull over nsìn máa bá nsìn nsìn ṣùgbọ́n all right darling all right all right babe wọ́n ságbẹ́lẹ̀ kò fi gbé bike máa buy ilé nsìn ó ṣàyẹn pé mo receive call kan very important máa bá ẹ ṣùgbọ́n all right ṣe. wá kí ló ń sọ. kí ni mo ń sọ báwo. kí n gbé bike. kí ló ń ṣe ọmọ yìí kí ló ṣe tó lè gbé bike. look at the time ilé issue. ṣú ẹrù wa lọ́wọ́ mi wo condition ti mú. ìwọ lọ condition ṣé bẹ́ẹ̀ kọ́ ló ń lọ sí ìwọ ẹwẹ́ tó lọ èèyàn kan ló lọ tó gbọ́mọdé lórí báìkì ni báwo ló báwo ló ṣe àtọ̀ sẹ́ni ṣe olórí méjì ni wọ́n báìkì kan máa lọ jà máa lé ah oníwàhálà jì. kí n gbé báìkì. gbé plane sódà wàá lè tètè délé kí ló máa ń ṣe ẹ náà. fẹmi kí ló tó ń ṣe báyìí fẹmi má yà mí ní wèrè náà má sọ mí di wèrè fẹmi mi understand now ṣe bó ní nǹkan tó ṣẹlẹ̀ tó dẹ̀ wá bẹ́ẹ̀ mi tínú mi ti dùn pé mo ti ráyọ̀ mi padà pé mo ti rọ́kọ mi tí mo fẹ́ ó tún yá nísìn ìfẹ́ tó fi hàn mí ò tí tó five hours sẹ́mi o tún fẹ́ fi mí sílẹ̀ o tún fẹ́ lọ bóbìnrin mi. wọ́n mọ̀ ẹ́ oníwàhálà o. o tún fẹ́ lọ bóbìnrin mi. ẹ sọmọ ká tí mo fẹ́ sọmọ bí amítì mo fẹ́ lọ bá fún mi. ṣé o bẹ̀rẹ̀ mi ò fún ẹ ní. èmi tí mo yí dúró tí mo bí kókó rẹ. condition ni kí ni wọ́n ló máa kọ́kọ́ lóyún ni. mo tún gbẹ́rù lọ́wọ́ yẹ jẹ́ kí n gbé sínú mọ́tò. má gbẹ́ni tí símọ́tò ẹ̀ máa sọ́dà nìyí o. bẹ́ẹ̀ni ṣe bí wọ́n lọ rà fún mi wọ́n mọkùnrin kí ló tó ń ṣe báyìí náà kí ló dé kí ló tó ń ṣe báyìí fún mi ọ̀dẹ má pa mí ọ̀dẹ má pa mí tó lọ lọ má pa mí kí ló ṣẹlẹ̀ gan. Hmm. ọjọ́ wo ni mo ti máa rí báyìí. ìwọ náà rí pé mo ṣe pè mí lánàá kíákíá mo ti fò débi mo ti sun mí ìmọ̀jú so kò sígbà tó bá need me i'll be here for you i promise. tó bá sọ bẹ́ẹ̀. wọ́n ṣe ń pẹ́ tí máa sọ bẹ́ẹ̀ i'm telling you authoritatively I will. Mm, mo mọ̀ pé o fẹ́ kí n lọ ṣé kí n tún àbí kí n no no no no no. no. Sorry, kí day. I'm mo fi pé owó tá a ná síbi báyìí ti pọ̀ jù going to pé bóyá kó bá mi get apartment sódà mi ò ní di ìyàwó tẹ. táwọn ká wo lọ́ka wo bó o rẹ̀ ti rí yẹn náà sọ o tó bá jẹ́ ọmọ mi ni mọ́tò náà máa béèrè àbí kàn béèrè one million lẹ́ni two million lọ́la bó ti wọ́ ó fi hàn pé ibi tá a wà yìí owó tá a ná sí bí ìkákó máa ná sí ilé àbí orí lè sọ lórí sọ náà mm-hmm. um uh, and I promise I will think about it don't worry no not even I will think about it we will we'll do something about it ṣùgbọ́n. Eh? Thank you, baby. Jẹ́ kí n wá <laughs> tètè máa lọ jù. Mo ní a lot láti ṣe lẹ́nu. Ṣóyẹ. So ọmọ máa sọ̀rọ̀ later. Ṣé kí ẹ extend the stay? No, no, no, no, no, no, I'm going, I'm going. Oṣù oh, ọ̀wà pa. Yeah, All right, all right, darling. All right, darling. Mm, I see All right, I'll call you. All right. Bye. <laughs> yes ma ah, ẹ bá mi kí àwọn dáàdi dáadáa yes ma ṣùgbọ́n mọ́ mi ẹjọ́ o àwẹ̀ àtàdúrà tí mo sọ yìí ẹ má fi ṣeré rárá o ẹ má jẹ́ kí dádì náà fi ṣeré o nígbà tí sista Rọ̀mọ́lá ti kùnà láti ṣe ohun tí ẹ̀mí mímọ́ ní kí wọ́n ṣe ó ti wáyé sórí ẹ̀yin òbí ẹ gbọ́dọ̀ ṣe é nítorí wípé aburú ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ìdílé yẹn ah, ẹ kò tiẹ̀ ní ṣẹlẹ̀ lágbára Ọlọ́run tẹ́ ẹ bá ti gbàgbé àtàdúrà yìí um, everything ti wa okay. ẹ ṣe ma àbúrò ní ṣẹlẹ̀ ó dà ma yes ma ó dà yes sà yes ma. ọmọ wa máa nà yẹn fury báwo ni kò lẹ́mi ta kò lẹ́mi èjè sẹ́ ẹ na o ṣe fẹ́ bet ni wọn kí mi ò like betting but mo lè gba betting dọ̀tẹ̀ <laughs> ẹ ok ok no wa ẹ mo ṣì wà ń lè bọ̀ ó like n ṣì jáde ṣá mm, ok later ọ̀rẹ́ alright take care. ẹ pẹ̀lẹ́. yeah yes ma. èyí tẹ mọ́rọ̀ boxing kankan kan bí ipò ogun ìdílé yìí ah èjì ah. ló fẹ́ jà. you drinking water. àyà close your. ṣe. are we not supposed to be fasting. Ah. Ah. èmi fasting èmi ò yìí ti bẹ̀rẹ̀. oh he ìbẹ̀rẹ̀ what. They fast now. the pastor told us that we should fast because of our family and you're drinking water and I'm fasting now ṣe bá jíjọ́ sọ nípa máa bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn lénìí mo gbàgbé but all the same next week lèmi tiẹ̀ ń wò mi ò time báyìí ara mi ò tí ready fún àwẹ̀ i will join you in no time no time ẹmọ so omi gan wàpà náà ṣé wọn ló máa ń jáwẹ̀ ni the real sense of it ṣé wọn máa ń jáwẹ̀ tí wọn bá tiẹ̀ gbà hmm? má worry i will join you you are doing well you are doing well ṣé nǹkan tó wà bá mi sọ gangan náà nìyẹn. Ah, no problem èmi náà máa stop tèmi náà. ìwọ ò ní láti stop náà. mi ì ṣe ní stop wọ́n ní pé ká jíjọ gbààwẹ̀ that we should pray together concerning our family so why tí mi ṣe ní stop tó bá ti jẹ́ pé o máa bẹ̀rẹ̀ next week á jíjọ bẹ̀rẹ̀ èmi náà máa bọ́ sínú ilé nísìnyí máa lọ jẹun yes. a máa jẹun. ẹ̀rọ ni ẹ̀ data I know you kò fẹ́ jẹun gangan ni naturally èmi fẹ́ jẹun kò fẹ́ jẹun ni <laughs> báwo ni sọ pé o gbàwẹ̀ náà ṣe <laughs> kí ni time to sáré fẹ́ fẹ́ o fẹ́ àná okay seriously màá bẹ̀rẹ̀ next week wọ́n má jà kí ni. kì í má jà what wọ́n ní ká jíjọ máa kúnlẹ̀ ká jíjọ máa pray so èmi á máa gbàwẹ̀ wàá máa jẹun wàá ní kó kúnlẹ̀ tì mí kó máa pray. o fún wọn pé wọ righteous jẹ mi lọ àdúrà tiẹ̀ máa ń gbà ju tèmi lọ àbí we both know. mo sì tó kàn mí mọ́mí ní sọ ẹ̀. ṣáà wọ́pá jíjọ máa gba ni tó ń kóúnjẹ lọ́nù ẹ̀ yẹn tó mú ẹ tínú ẹ dẹ́rù bà ẹ̀ máa pa kòkòrò yẹn lé àìpẹ́ yìí. mọ́mí ní sọ ẹ ní sùúrù ìwọ máa. wọ́n mi ní israeli nǹkan ní kọ́kọ́ israelite ni. <laughs> ó ní jẹ́ wá lọ jẹun jẹ́ wá lọ jẹun ojú sọ yẹn. káàbọ̀ káàbọ̀ káàbọ̀ káàbọ̀ mo fẹ́ bí. ó ga dógó ni oríwé egun kanlẹ̀. <laughs> mo rí i rí ah, ó ga ṣe inú mi pọ̀ gbogbo àdúgbò lórí mi ọkọ mi. ọmọ mi dà. Ah, mi lọmọ yìí jọ o jésù ah. ọmọ mi dẹ gbọ́n ṣá ah, my baby ah darling o ṣe o ṣe o ṣe ṣe ṣe darling ah, kí ló dé ọlọmọ ṣe o ah ẹ baby ní sùúrù jẹ́ kí n kí bébì. jẹ́ kókó ọmọ ẹ̀ mú mi ṣe táìmù olóríire tóbi mo olóríire orí pọ́mọ yẹn lógo ni ó gùn gbọ́rọ̀ kan ni. Ah, ẹ kúrò mú mi ó jọ ah, mi tán kí ló dé ah, ṣebí náà ti di bàbá mọ̀ nìyẹn o àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ mọ́mí ẹ̀ ṣe gan ẹ ṣe kú ẹ ṣe gan ẹ ṣe gan ma àmì mà àmì o àmì mà àmì mà àmì mà ẹni tó bá lóun máa dà árín ẹ̀yin méjèèjì ru ọlọ́run abámidáyé wọn wọn náà bá ń pa wọn sọnù ẹ ní rí dààmú o agbára ọlọ́bọ́lọ́ ṣe máa ṣe nìyẹn. àmì mà mú mi àwàdà lè bá hmm? Fẹ́mi ṣe ah. ṣé time tó yẹ kí Fẹ́mi máa bọ̀ ló irọ́ wàá tẹ̀kọ́ pé kí ló ṣẹlẹ̀ as a ibi ṣe ń bá ẹ sọ̀rọ̀ mechanic ló wá gbé mọ́tò báìkì ni mo gbé débì mo lè gbọ́n pé ìyàwó mi wà ní labour kí n máa tú ah, mo fi everything tí mo ń ṣẹlẹ̀ mo ń cyborg bí ni má bínú má bínú jàre bébì mi má bínú. ìṣòro ibi ṣé ń bá sọ̀rọ̀ yìí gan mo ti gbọ́ ọmọ ọ̀dọ̀ tó wà nílé mo fẹ́ kó máa fọ́kàn anything mọ́ nínú yẹn as now ó lè fún mi lọ́mọ tó beautiful báyìí kí n tún máa tọ́jú ẹ wo ìwọ gan wàá complain pé ó ti pọ̀ jù i promise you jọ má bínú bébì jọ jọ jọ jọ ẹ mọ mi. owó ẹ á máa pọ̀ sí kò. àmì o àmì àmì mà. ìwọ mò ń dúró dè tẹ́lẹ̀ n fẹ́ máa lọ́dún fẹ́ ṣí lọ́ọ́ máa ṣe ah, ìfẹ́ ni mo ní sẹ́ni tọkàn mi fẹ́ pé kájọ rìnrìn àjò ìrìn àjò. <sighs> ìwọ ọlọ́run ẹlẹ́dàá mi ẹ fẹ́mi tó promise mi pé òun máa change ah, ọlọ́run jẹ́ kó change o. And I think it's high time I talk to dad because I wan manage better experience kó máa change torí mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi <sighs> àbí kò dẹ̀ ní change ni ẹ ọlọ́mọ máa jẹun gbégun eléegun láyé mi ò ń bà mí. pé kò mú mi rìnrìn àjò rìnrìn àjò ìfẹ́. But you trampled on me like a piece of rock.

you know it's part of building up part of growing up So tẹ bá ti pẹ́ pẹ́ pẹ́ báyìí pẹ̀lú ara yín ẹ wá di kan náà bí mi àti màmá ẹ ṣe rí nìyẹn ah òun náà máa bá mi ṣagídí tẹ́lẹ̀ o but ẹ uh, but ẹ <laughs> gbogbo yẹn ti di àfisẹ́yìn tegun fisọ so my dear sùúrù ló gbà just endure and tolerate ẹ ẹ má jẹ́ kẹ́ni kẹta kó sáàrin yín nǹkan tí wèmí mọ̀ sọ nìyẹn ok so ẹ parí ẹ ẹ sẹ́tù ẹ síkọ̀ tó wà bẹ́ẹ̀ ìwọ náà ò lágídí tiẹ̀ ah èmi kọ́ ni bàbá ẹ ni ó sẹ́tù lè wí sí èmi ò fẹ́ ẹ má kẹjọ wá sí ibàyẹn ẹ má kẹjọ wá sí ibàyẹn <laughs> whatever tó bá wà ń bẹ yanjú ẹ ni ah mo ti sọ tèmi nìyẹn. hello hello daddy. máa ń ṣe ọmọ ọ̀sìn gan wá pa ìwọ ọlọ́run ẹlẹ́dàá mi ṣàwáyé mi má má jẹ́ ń jẹ̀bi. kí mo fẹ́ ṣe báyìí ọlọ́run. ẹgbẹ́ kọ́ọ̀lù ah, ah, bó làwọn mọ̀mọ́ wá gbà lọ látàárọ̀ wọn tún gbé kọ́ọ̀lù ọmọ ní sunkún làlàlà ẹ̀yìn tá a lè. Ah. ẹ lẹ o ẹ kalẹ. sí òsì kí ló mú un ọgọ́sì ní kí ló ṣẹlẹ̀. ẹ wo mo máa fẹjọ́ ọkùnrin jíde sùn yín o. kọ́ọ̀lù ayọ̀ mi kí n máa sin adìyẹ lẹ́gbẹ̀ẹ́ lé ń bẹ̀ sí ìjẹ́bí mò ń ṣẹ́yìn bá wọn gbà wọn ni ẹ pé adìyẹ máa rùn pé ẹ ṣèṣì máa sọ pé wọn ò ní gbà wo ẹgbẹ́ nu òṣìṣẹ́ mú fẹ́ jọ búdà mi láti jáde ẹbí ọmọ tẹ̀dí ẹ̀ ń ẹ rí ibi tó fáìn báyìí tó mọ́ tónítóní tóní báyìí ẹ wá fẹ́ ta toko wá balẹ̀ jẹ́ ní tí ń ṣe yín ò ṣe mí ẹwọ́ ẹ bá ti lọ. ilé ọba gan-an sí adìyẹ ilé olóyè gan-an sí adìyẹ ibo láti sí adìyẹ tó bá ya wọn máa pariwo iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ àgbẹ̀ ìsìn ẹ dákun ẹ fi mí lẹ́ẹ̀ tí ń sa tó sọ̀rọ̀ òjì pẹ̀lẹ́. ẹ lọ́jọ́ ọ̀gá ọ̀gá jẹ́ kí ó fẹ̀ sí dádì wa. sọ́ọ́lẹ̀ o nana ọ̀tọ́gà sọ fún ọ kó bá mi gbá ọkùnjídé sọ̀rọ̀ o. ẹ káàbọ̀ bàtà ẹ káàbọ̀ sọ́ọ́ sọ́ọ́lẹ̀ bàbá ńlá ẹ káàbọ̀ dádì sọ́ọ́lẹ̀ ẹ kú àtàárọ̀. ẹ eh, àwọn ilé oh. ẹyin sọ fún yín. ẹ káàbọ̀ sà. ẹ wo oh, ọ̀gá wọn àfẹjọ ọkùnjídé sùn ni o mo sọ fún ọ bẹ́ẹ̀ mo fẹ́ ọ aláwọ̀ mi kì í máa sin adìyẹ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ní tẹ́bí sí ìṣẹ́bí mò ń ṣẹ́yìn bá ọ aláwọ̀ mi ọ̀rọ̀ ọjọ́ òsì ọ ní àwọn estate ọ máa sọ̀rọ̀ kán àlẹ́ kò máa ṣe kí ni. ní máa sí adìyẹ ni. òkórí ẹ̀ ò pé kó máa sin adìyẹ ní compound ibi ṣé bí ìjọ ìlú yín tó ti ń bọ̀. kí ló dé kí ni wọ́n ṣe ń ta màmá ẹ̀ kọ́. àwọn màmá ti jáde látàárọ̀ wọn sì tí ì dẹ́kúdà àwọn ọmọ kékeré láti bí aago méjì wọn ti jáde sá. látago méjì dèsè jésù irú irú ìyàwó mo máa lọ fẹ́ báyìí nítorí ọlọ́run ìwọ máa wọlé lọ máa wọlé lọ máa wọlé lọ ń tiẹ̀. ọ̀gá ìwọ tí mo bá ń sọ ń kọ́. mo borí ẹ gbalẹ̀ ṣé o fẹ́ kí n gba ojú ẹ kó fẹ́ ṣe ń ṣe kúrò kúrò lẹ́gbẹ̀ẹ́ ní jáde. twenty tẹ́lẹ̀ ó dà pé iṣu ìkàtọ̀ ọ̀tọ̀ ni kò tó ń ṣe ọ̀gá yìí ọ̀tọ̀ ni kò tó ń ṣe mí kí wọ́n bá wàhálà mi lọ báyìí. madam madam bó lẹ ṣe wá rìn bá ń látàárọ̀ ẹ wo bí ẹ lọ ẹ dágbére fún ọkọ yìí ọkọ yìí bẹ̀rẹ̀ sí wáyé káàkiri káàkiri onírìn lóye lọ̀rọ̀ yìí fẹ́ já sí ẹ dágbére fọkọ yín ẹ sọ mi tẹ́ ẹ ń lọ ẹ mi pariwo ṣé mo ẹ̀rọ mi wá ń pariwo lè tẹ́sẹ̀ lẹ́yìn sẹ́ẹ̀rí ẹ máa gbọ́ ẹ gbọ́ mi sẹ́ẹ̀rí gẹ́lẹ́tẹ̀ lọ tán báyìí lọmọ yín ti bẹ̀rẹ̀ ẹkún ó kéde bíi pé ọmọ ń sun ẹkún débi pé ọmọ wọn gbọ́dọ̀ sunkún ẹkún tó sun lónìí kó sun bẹ́ẹ̀ lọ́la nǹkan ṣe o sọ̀rọ̀ mi yé yín bẹ́ẹ̀ ni ọkọ yín náà gbé fóònù sétí báyìí ní ẹ ń lọ ní ẹ ń bọ̀ ní ẹ ń lọ ní ẹ ń bọ̀ ni mo ń pè wọn à Mr. Fẹ́mi Mr. Fẹ́mi Mr. Fẹ́mi Mr. Fẹ́mi wọn ò dá mi lóhùn ah bó ni ṣé wọ́n bá yín gbọ́mọ kí n gbé pọ̀n wọn ò dáhùn <sighs> ǹjẹ́ ní ká pé labour tó bá jóbìnrin o kó wá bá a tọ́jú ọmọ bóyá kó fún fídà o wọn ò dáhùn mo ti mọ̀ pé ó ní orò <sighs> mo ti fura pé ó ní orò ojú wọn mo ti mọ̀ pé ó ní orò sẹ́ni <sighs> tẹ́ bá wá dénú sọ̀rọ̀ mi yé yín ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe mú ọkọ yín wálẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe mú ọkọ yín wálẹ̀ ṣe mọ̀ pé obìnrin ló mọ bó ṣe mú ọkọ tó ti yé yín ẹ gbìyànjú ẹ mọ̀ tẹ́ fi sọ́ọ̀kì lẹ́nu. Oh tí wọ́n pupa tí ó já pupa tó eh. ti yẹ yín ẹ̀ ẹ̀ ah. eh, màdàmú ẹ rọra màdàmú ẹ rọra màdàmú ẹ gbogbo àwọn lébọ̀ gbogbo àwọn lébọ̀ tí ẹjọ́ ń gbé no problem. Hmm. Hmm. Hmm. òní òrùsà. Ayọ̀mí ìfẹ́ bébí. Baby! oh my god. Baby, I'm sorry. I will not do that again. Open the door. Ah! Ayemi, oh, Ayemi, I'm sorry. Madam. I'm sorry. Madam. Mm, ah. mo rí i pé ládẹ̀ kan náà ẹ ti ń gbálẹ̀kùn gbálẹ̀kùn gbálẹ̀kùn gbogbo mo ìjókòó ń bẹ̀ mo ti fẹ́ mọ̀ tó gbé bẹ́ẹ̀ ṣe gbálẹ̀kùn náà ló jí mi wọ́n sì fún yín náà. Ah. mo sì dábọ̀ ọ̀rọ̀ yìí tó o mo dábọ̀ mo sọ tó o. mr hm? fẹ́mi ní agídí ìrírú tí wọ́n rí kó má pe ẹnìkan báyìí ẹnìkan ṣoṣo báyìí ó lè bá wọn sọ̀rọ̀ tí ó jẹ́ pé à ó lè yí wọn lọ́kàn padà pé à kíní yóò rí báyìí o mọ́ báyàwó rẹ̀ jà mọ́ wọn ò ní gbọ́. Ah, ah mọ̀ ṣe o eh, nínú òtútù burúkú yìí gbogbo ẹ̀ ní tutù yìn ní tutù yìn yìí ìrírú eh, island yìí rí gbogbo ọmọ tutù yọmọ tutù ni kóbìnrin bìnrin wà ní òtútù láì ẹ̀yin náà wò kóbìnrin bìnrin wà ní òtútù ní àsìkò yìí ẹ eh? ọ̀gá o ẹ madam ẹ mọ̀ ní tèmi rò nígbà tẹ́ ti bẹ ọkọ yín tí wọ́n ti gbọ́ tí wọ́n bá yìí tí wọn ò sílẹ̀kùn fún yín òtútù sì dá lára obìnrin sọ̀rọ̀ mi yé yín mo wá wò ní wò pé èmi rò ní wò pé tẹ́ bá lè wá sí apátímẹ́ǹtì ọ̀dọ̀ mi ó kúkú fẹ́ gbaramu ni kò sẹ́ni kankan tí ń sùn èmi nìkan náà ni mo ń sùn bẹ̀ ọ̀dásùn dájí olórí púpọ̀ kejì ara ẹ̀ ni mo ṣe wò pé à kí òtútù wọn bá wọlé sí yín lára jù kẹ́ kúkú sùn sọ́dọ̀ mi. ṣùgbọ́n hmm? ó fẹ́ jáde fún mi ní security post ẹ kí wá sùn. mi ni mo fẹ́ jáde o jáde bíi báwo màá jáde kó nu rúùmù fẹ̀yìn ah ṣé kébì wọn á kú sínú òtútù ni èmi àti iná àjọsùn bẹ èmi àti iná àjọsùn bẹ kẹsì mọ wo rúùmù onítọ́lẹ́tì. ah kí ni. Fẹ́mi pa mí ẹsìn lele ẹsìn lele ayé mi Fẹ́mi. ọlọ́mọ mọ̀ jẹ́ kéèyàn sí orí ṣé tí mo sọ ti pọ̀ jù ní ayé mi o. sọ ti pọ̀ jù ní ebi kí òtútù má bàa ṣe yín léṣe ni. Ah. kò sí ọ̀rọ̀ wáyé pé mo sọ ẹ bá lẹ́nu mi rún ẹ̀ gbọ́. tí alábàájẹyàn kékeré máa ń gorí ẹ kébi kúrò níbi bí ah. kí wọ́n lọ sí sọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n. ó ṣe. ẹ má bínú á jí rè o ó ṣe mọ́. Oh ọlọ́run ti wá rí wá dìde àjíngbà náà pàdé ọlọ́run ti wá rí. madam sẹ́yìn ní lọ. ayé mi ò. kí ló ṣẹlẹ̀. o ṣe máa dà first and foremost o kéré láti mọ ọ̀pẹ́sì àbíkó mọ fèsì àwa never official jẹ́ explain kankan fún ọ kò sí ìjọba tó tó nepa official torí náà la fi ṣe most of thing in Nigeria so ètò máa ti ń ṣèbò báyìí inú ti ń bí mi ni ó kéré sí wa náà láńlọ́ọ̀dù tó kọ́ ilé yìí tó ra ilé yìí tó gbé ilé yìí kalẹ̀ òun la bá lẹ́jọ́ owó tó jẹ láti two thousand and six lẹ́ti sanwó láti inú ilé àwa fún yín ní dìfẹ̀wé iná ẹ̀ lónà fẹ́ẹ́ ó dà pé sick because tí ẹ bá sick ni ẹ ní kóra yín papọ̀ kẹ wá wá síbí báyìí kẹ sọ pé fẹ́ wá jáná kí ló kàn mí pẹ̀lú landlord àbí òru òru orí burúkú wo lẹ̀ sọ ṣé mi ò tí ì sanwó náà mi ni ok ẹ fẹ́ gun òkè lọ́nsìn kẹ lọ jáná yẹn eh. ẹ fẹ́ jáná kí òru wa mú bébì pamọ́ nulẹ̀. àbí ah, àmọ́mọ́ bínú àmọ́ ah, pọ̀ ṣẹ̀ṣẹ̀ púùtù bẹ́ẹ̀ bí. àbí àmọ́ ah, ìbáwá bímọ náà kọ́mọ ó lè dàgbà sóríire èèyàn ra jẹnẹrétọ̀ ni. naso ọmọ tó rúbá mú kéke ní dàgbàdìrú rẹ̀ tó yòyò ṣé bó ṣe bright ṣé fúnṣọ rẹ bright tó bẹ́ẹ̀ ni. ọ̀gáníìkì ni olóòkàn pupa tó báyìí tẹ́lẹ̀. Ah, ah, so fẹ́ gbọ́ màá bọ̀ ọ̀dà wàhálà lọ́n láì tó bá wà fẹ́ kẹfù. o fẹ́ gùn ah, wàhálà ìwọ̀n bí ẹ̀dá. tó bá ẹ yóò gùn wo kan tó bá súnmọ́ wọ̀nyí ń gbọ́n ló lọ́kàn. èmi gan gbà ẹ́ ń kú. wo kí ni rírì ó ṣe é kì. ọkọ ẹ tiẹ̀ ti jáde àbí táyé. baby eh! o rí pé nuisance làwọn people ìṣá. Eh, tó ní o ìsàdó rẹ ní o. Ah. alhaji rahimu alhaji rahimu ẹ wojú mi ẹ mọ̀ ah. dùbọ́ bàbá aná ìmọ̀ láàrin èmi àti ẹ kàn sọ pé ó mọ̀ wá èmi àti ẹ we know each other very well ah, number two owó ní kókó street fájà ẹsọ àdúgbò ibi tó ń gbé o. ẹ ẹ làbọ́lẹ̀ ọ̀gá. ṣé mo kọ́ tẹ̀ sọ̀dá. a mọ tó sọ. ẹ ṣáájú mi ṣe ni ọ̀kadà irọ́ ni ó ṣe máa ń sọ ní sùúrù ní sùúrù náà ẹ jù náà bínú gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ látẹ̀kọ̀ ìbú tí mo bu yín mo kó gbogbo ẹ̀. a níwẹ̀ lábúrò àbínú. ẹ jù nǹkan tí ẹ̀ ń try láti sọ ni wípé ó ní ìyàwó púpọ̀ àti ọmọ. Ah. ẹ ẹlẹ́dàdì lóòótọ́ mo sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí so sọmọtò mi ti lóhùn ò sọmọ. ẹyin àmọ náà ìmọ̀jọ yìí ju kẹ́ẹ̀kì láàrẹ̀ ah. ló fẹ́ ah. ṣe eré ni. ilé oúnjẹ. ẹ wá fi egbògi sáwọn olú. Eh, eh, bàbá bàbá bàbá àti tọ́ọ̀tù yọ̀ líìfù mọ́jà tán padà àti turn to your list mọ̀jà tán padà black maria black magic. ìlà ojú rẹ bí gbẹ́rẹ́ gidi wọ́n dá lóhùn. sẹ́lẹ̀ rẹ tó tẹ̀lé ní tíwájú orí ẹ̀ níbi kọ́ọ̀pù pàràgà. tó tó ṣe làbí bẹ́rẹ̀ lórí. ẹ mọ sọ bẹ́ẹ̀ fún wa ẹ bọ́ wa o ṣe gbọ́ ẹ bọ́ wa o. understand understand understand. lady kí ló ń ṣẹlẹ̀ what's going on here. lọ́ọ̀yà rẹ tiẹ̀ ti dé so ti ah. pe o pe lọ́ọ̀yà sáwọ́ àjọba. Mm-hmm, sọ̀rọ̀ náà what's going on then? fọ́ parí ṣe gbogbo ẹ̀. Oh, ah, sorry ẹ kọ́ rẹ̀ o sọ ń pọ́npẹ́ wà rà náà ọ̀nkù mi bò. ọ̀nkù mo rí gbẹ̀yìn ó lọ̀pọ̀lọpọ̀ lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe jábí fẹ́ǹsì ẹ̀wọ̀n ẹ̀ mo rí gbẹ̀yìn kó wà lórí yín ẹ̀dọ̀ bébì ti ń di méjì o sẹ́yìn làkọ̀ bí ni àbí. bébì báwo tá làwọn. bébì làwọn náà ah, ah, ah, bébì ti tà lọ́mọ yìí ó ń ṣeré ní ojú mi yẹ ọjọ́ kìnnà àbí. ta lélẹ̀ kí lélẹ̀ èmi ni bọ̀bọ̀ yìí ń pè ní eh, ta lélẹ̀ so èmi gba ilé fún ẹ ó ló fẹ́ shop mo fún ẹ lówó tó bá fẹ́ travel Dubai ni o London ni o first class ló máa ń fly without no stress ẹ o ò wá rí anybody ń pé o fẹ́ wá gbé o ríyàn tó tó sexy bí èmi ká ló tiẹ̀ bá ríyàn bẹ́ẹ̀ máa dákẹ́ máa ní pé ok bóyá ó ní reason o wá ríyàn gbé wá gbé bàbá yìí tó jẹ́ pé ara oko tó fi Ghana must go ṣe ṣù. Ah! alábàjọ bàbá kò mọ̀ sí. kò fi àná. enough ah! enough. Ah! ìwọ ló fa gbogbo kinní yìí náà. for real. yes baby ìwọ ló fa ìwọ ló fa fine ó ń ṣe gbogbo nǹkan tí mo fẹ́ fún mi gbogbo nǹkan tí mo nílò ṣe fún mi bó ọkàn abandon mi sínú ilé yìí ni náà ó fẹ́ mi ní kọ́lẹ̀ sínú ilé yìí ó wà pẹ̀lú obìnrin mi ilé ẹ̀ náà. Eh, baby, I'm sorry. I'm sorry. So, eh, eh, eh hold on. Ìsìn ló mọ̀ pé mo níyàwó ńlé. Ọjọ́ first class ticket. Ah. Mo níyàwó ńlé o ọjọ́ one million ọjọ́ two million mo ti fún ẹ ten million kó fi ṣe business mo ò níyàwó léngbà ẹ̀hún suddenly all of a sudden because nítorí bàbá rẹ mo tẹ̀ ṣọ́n pé mm, tó bá tiẹ̀ máa kí ẹ mórí bẹ́ẹ̀dì gan kó lè kó lè last thirty seconds kó lè get life. ẹ gbọ́dọ̀ náà lè bọ̀ rẹ̀ ẹ fi gbòógì sọmọ kékeré ìka ẹ sọ̀rọ̀ ìnákù yìí. Ah, ó mà ga o obìnrin kan wà nílé tó jẹ́ pé ó show gbogbo love care and everything mo ò tiẹ̀ wò for one second because of you you má jẹ́ ń ṣe ọ̀rọ̀ sọ sí ẹ o ah ó mà ga o sórí kò lè má wọrí sórí gbogbo nǹkan tí mo ti fún ẹ àti ilé ni o àti mọ́tò ni o àti business mo everything mo yọ̀ǹda everything kò sí ah, wàhálà má sórí tó bá tó bá sọ no ọmọ nǹkan tí mo lè ṣe o tí má fún ẹ left. baby i'm sorry ẹgbẹ́ nọ́mbà náà no baby please. bára wa bí ìjà yẹn ti àṣeyàn ló wá fẹ́ fi sí o fi sórí dúró. àbúlórí burúkú ni abẹ́sí oṣù ló kún mọ́ta mi. bébì bàbá àmúlùbọ̀ padà tẹ̀. bébì ah, kíní ìwà kí lélẹ̀ what is this wo bó ṣe wò mi ò lè kọjá yìí ni jẹ́jẹ́ mi ni mo máa lọ the very first time tí mo máa gbé mọ́tò ẹ̀ jáde náà lè ní tẹ́mi mo gbé mọ́tò ẹ̀ jáde kí ni mo fi wallet sínú ànsẹ̀ kí n mú owó nínú traffic kí n ra nǹkan ni mo rí pátá ó dẹ̀ mọ̀ pé mi ò wọ pants fẹ́mi ọmọ mi ọmọ mi dáadáa pé mi ò wọ̀ ọ́ kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe débẹ̀ ó kò fẹ́ pa mí nìwọ ọmọkùnrin ó fẹ́ pa mí gbogbo yẹn wò. ká ló máa ní ẹ pátá yìí kò ń yí nǹkan wọ pátá. No àbí ọ̀rẹ́ ṣó lè jẹ́ búkì. Ah! mo ṣe ń sọ̀rọ̀ dàbí kí n ya bù ẹ́. ìyẹn díẹ̀ bí round by ni kò lè jẹ́ size eléyìí tí mo wò yìí kò lè jẹ́ size yẹ kò lè jẹ́ size yẹ. Ah, oh. má bínú ẹnì ni. àbáyé ẹnì fẹ́ bàjẹ́ ni àbókù fẹ́ pa ẹnì. ó máa yà mí lẹ́nu ó ní ká ṣe fàájì ìṣẹ́jú mélòó kan kó dẹ̀ ṣe kó dẹ̀ á máa lọ jẹ́jẹ́ o dẹ̀ gbé pátá o dẹ̀ deposit ẹ̀ save i like i i, I don't understand kò yé mi o kó dẹ̀ máa wo àwọn ọ̀rẹ́ mi náà ni o wọ́n ní adventure just try it lọ́jọ́ kan ìgbà kan Awa tẹ̀ awa bet ṣé o mọ̀ to ló ṣẹlẹ̀ àwa bet wọ́n sọ pé pátá máa ń ba gearbox jẹ́ wọ́n ní báwo ló ṣe fẹ́ ba gearbox jẹ́ bóyá wọn ò gbà sí right angle She understand ìgbà tí wọ́n jáde ń sìn tó dé ṣe mọ́tò ṣe ó dàbí pé owó. Ah! Kẹ́mi ìkà ni ẹ́ ìkà gidi ni ẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ olórí burúkú tó ń bá rìn kiri gbogbo àwọn ọ̀rẹ́ òṣùtẹ́ pé ayé wọn máa bàjẹ́ ni fẹ́mi ìwọ kọ́ ni mo fẹ́ wọn kò tó ń sọ lẹ́nu ó sọ̀rọ̀ bíi wèrè ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ti ya wèrè ó sọ̀rọ̀ iná tó yẹ ti dàrú fẹ́mi ó dàbí pé kí n ya ẹ̀jẹ̀ ó dàbí pé kí n ya ẹ̀jẹ̀ wọn kò tó ń sọ lẹ́nu. bó ti tẹ́ kí n sọ́ọ̀tì fún ẹ so òun mad ni ó ti tọ́ ẹ̀ o. ó tún fẹ́ nà mí. wọ́n fẹ́ sẹ́fà mi sọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ sẹ́fà mi sọ̀rọ̀ ọ̀lú ìgbà. mo tẹ̀ tún kẹ́ mo tún kẹ́ mo tún kẹ́ mo tún bá sọ̀rọ̀ bí ẹni pé ẹ o kò sí problem pé èmi àti ọwọ́ rẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ni pé tí wọ́n fẹ́ lò lè dààmú ni bá mi sọ̀tún lè dààmú tí wọ́n fẹ́ lè. mo ti kú mo ti kú mo ti kú mo ti kú mo ti kú. ẹ jọ ṣé gbogbo fàájì tí mo máa lọ ń ṣe níta ṣé mo kí padà wálé wá báyìí ni ibo mo máa sùn ṣé mo sùn tari. Ah! mi káre èèyàn láì mo fi Mohammed ibẹ̀ pamọ́ ìwọ ọ̀ sùn ta fẹ́mi ò fi sùn ta. ẹ bóyá lẹ́ẹ̀kan àbí bí ẹ̀ẹ̀mejì ẹ kí wọ́n ti big deal yes. Ah, fẹ́mi ṣó fẹ́ pa mí ni Fẹ́mi ò dé má pa mí ò dé má yà mí níwèrè mo ti rán mẹ́ta mo ti rán mẹ́ta kan ti ṣe mí ìbọn ti ṣe mí ó ní láti níbi kíní ṣe disgrace mi lójú ọ̀rẹ́ mi lójú ọ̀rẹ́ mi ọ̀tá obìnrin. so so listen so o ló ń fi pátá fi torí inú mọ́tò mi lọ fi hàn rẹ. ọ̀rẹ́ mi wà ní mọ́tò wa. ayé wà sọ bá mi. mo bá mi sọ sóde dábí tó fẹ́ rẹ̀. mo ti kú mo ti kú mo ti kú mo ti kú mo ti kú mo ti kú. mo ti kú ayé mi. bàtà lásán lásán what's the big deal about the pants. tó bá ti yẹ wàá gbé pátá ẹ lọ fọ wàá fóònù ẹ dáadáa wàá lọ return ẹ síbi tó ti mú nonsense so nǹkan tó le tó báyìí ló ń bò mọ́ra látijọ́ yìí mo ṣe àwọn wò náà pé ìṣesí ẹ̀ nínú ọ́fíìsì láti ìgbà tó ti má rè kò jọ bó ṣe máa ń hùwà tẹ́lẹ̀ má kàn máa ráwọn ìwà kan tí ò tiẹ̀ ah, ó dẹ̀ jẹ́ kí n gbọ́ látijọ́ yìí kí ló ṣẹlẹ̀. Benjamin ta ni mo fẹ́ ro tèmi fún. Romola stop crying. Mi mọ bí mo ṣe fẹ́ sọ àti wípé kò sẹ́nibọ́dì tó fẹ́ gbọ́ tèmi no. and mo rò pé bóyá ó máa change tí mo bá bímọ fún mi fine gbogbo ìgbà tí mo lóyún tó ń wùwà tó ń wo mo fi òpó normal because mi ò ṣáà nìkan rí mo endure ẹ but kí ni mo bímọ tán sí Benjamin was ah, kò yé mi mo ti fẹ́ ya wèrè láì mm, ní mo bó tó mo fẹ́ ṣí mi mo kò tí mo fẹ́ ṣe. Ọmọlá stop crying stop crying. Um, ó tọrọ lóòótọ́ máa ń korò bẹ́ẹ̀ bọ̀ èmi á sọ fún ẹ dítù bí èmi àti ẹ̀díṣọ́ jẹ́ síra wa Rọ́mọlá ọmọkùnrin yìí i'm sorry to say kò lọ́ọ̀bẹ yes ó kàn lò ẹ́ láti fi bímọ ni bẹ́ẹ̀ ni does not love you at all ah. kò lọ́ọ̀bẹ rárá no Rọ́mọlá ah. calm down. Ah. <laughs> àwọn parent ti gbọ́ sọ̀rọ̀ yẹn. fúláwà nìyẹn ibi tí mi ọlọ́wọ́ nìyẹn parent mi ò rẹ́dí láti gbọ́ tèmi méjọ bẹ́ẹ̀. stop crying stop crying. my father does not even want me to come to the house. And even my mother, àwọn ọ̀rẹ́ tí mo dẹ̀ ní tí mo bá rojọ́ mi fún wọn tó mo bá pẹ̀yìn dà náà máa fi mí ṣe. Yẹ̀yẹ́ náà máa fi mí ṣe. Um, Rọmọlá. Yẹ̀yẹ́ ló máa fi mí ṣí kí n má fèdè ara mi síta ni ò jẹ́ kí n sọ kókó. And Benjamin. Má sọkún. Benjamin ni mo kọ́ tí mo fẹ́ ṣe. I understand ṣùgbọ́n. Nǹkan tí mo fẹ́ ṣe. Rọmọlá stop crying. Ṣòro nǹkan tẹ́mi ní sọ̀sọ́rọ̀ ẹ̀ ni pé kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin tó bá fẹ́ra wọn sílé. Ara nǹkan tẹ́wọ̀n máa ń farada pọ̀ nù dáadáa torí pé nǹkan téèyàn bá ti tẹ̀sẹ̀ bọ̀ ni you just have to enjoy everything torí ẹ̀ ló ṣe pé ní ọkọ àti ìyàwó bọ̀ tó bá ti ń jẹ́ pé ọkọ ń gbé ọwọ́ sókè máa fi nà ìyàwó ẹ̀ ó ti di nǹkan mi o ẹni tó bá fẹ́ kó gbọ́ kó gbọ́ mo láṣọ gbọ̀nù ọ̀rọ̀ tá a bá ní kí bàbá má gbọ́ bàbá náà ló máa parí ẹ̀ ọmọlá let me tell you something you have to tell your parents pé dáàdi ẹ̀ tó kàn sí i. Yes, it's better. Olùlànà olùlànà ní bàbá, olùlànà olùlànà ní ọmọ, olùlànà ní ẹ̀mí mímọ́, olùlànà ní mẹ́ta lọ olúwa gbàdúrà fún ọmọ rẹ àmín jésù bàbá lànà fún ọmọ rẹ gbogbo tó ṣókùnkùn nínú ayé ọmọ rẹ olúwa tọmọ́lẹ̀ sí àmín jésù ìrìn àjò tọmọ rìn yìí olúwa tọmọ́lẹ̀ sí àmín jésù ọmọ rẹ ni oníkàkà kí ọmọ olóore jì sí kóòtù mọ̀nàmọ́ná àṣìṣẹ́ mọ́lẹ̀ olúwa àṣìṣẹ́ mọ́lẹ̀ náà ayọ̀ ọmọ náà adúpẹ́ o ti gbọ́ o ti gbà ògo ní forúkọ rẹ̀ jésù olúwa wa àmín àmín àmín orúkọ jésù méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah sista mm. <sighs> ẹ kú oríire náà sista a ṣe ń gbàdúrà àwọn ọ̀run inú wọn dùn wọ́n yọ̀ wọ́n sì ń bá mi sọ̀rọ̀ nítorí pé wọ́n fi ọkùnrin kan hàn mí ẹni tí à ń rí yìí ọ̀gà òdúdú yẹ ọ̀gà òdúdú hallelujah ṣe rí ọmọkùnrin tí a sọ yìí tí ó jẹ́ ẹni tí a yàn mọ́ yín yìí ọlọ́run fi hàn mí ọ̀gà òdúdú ẹ kú ọmọkùnrin yìí mi ìwà mọ́bí tó wà bóyá ibiṣẹ́ yín ni bóyá àdúgbò ni bóyá ilé ni ọmọkùnrin yìí jẹ́ ẹni tó jẹ́ pé kẹ́tó gbégbá ó ti bá yín gbé tí ẹ bá ń ro nǹkan lọ́kàn kẹ́tó rò tán ó ti bá yín rò ó gbogbo ohun tí ẹ bá ṣe kẹ́tó bójú ẹ̀yìn ẹ ti rí ọmọkùnrin tí mò ń sọ yìí. Ah! hallelujah hallelujah hallelujah ẹ ti wà tipẹ́tipẹ́ pẹ̀lú ọmọkùnrin tí mò ń sọ yìí o kò tí ì kọnu ìfẹ́ sí yín ó ń tijú ó ń tijú hmm, bí ẹ̀mí mímọ́ ṣe sọ fún mi nìyẹn ṣé ẹ ẹ ẹ ẹ ti mọ ẹni tí mò ń sọ nípa èyí. èèyàn kan tí mo máa ń sọ̀rọ̀ mi fún tàjọ close. bẹ́ẹ̀ni tẹyin fúnra yín ò lè ṣe kẹ má sọ̀rọ̀ fún un benjamin yẹn sá. benjamin benjamin ibi iṣẹ́ mi ló praise the lord Hallelujah. praise the lord Hallelujah. benjamin ni ẹni tí ọ̀run fi hàn mí benjamin ni ìmọ́lẹ̀ yẹn tán mo rí wípé nígbà tí ẹ ní àti ọmọkùnrin ìbá fẹ́ra yín tán ògo yín á tún tàn sí ọmọ ológo nìyí tó gbé ògo tó pọ̀ wá láti ọ̀run ṣùgbọ́n tí ẹ bá fẹ́ Benjamin ògo àwa máa pe ògo rán níṣẹ́ gbogbo àwọn ọmọ tí ẹ bá bí ògo ni wọ́n tí wọ́n máa ṣe ògo fún orílẹ̀-èdè tí wọ́n máa fi ògo wọn gbé ògo Ọlọ́run dìde bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ sọ fún mi. bọ ọ̀rẹ́ mi lásán ni Benjamin jẹ and. òun ni ẹni tí ẹ̀mí Ọlọ́run fi hàn mí hallelujah hallelujah ó ṣé bàbá òun ni òun ni ṣé òun ni ẹni tí ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ tí ẹ fẹ́ fẹ́ yìí. no rárá sáà mo mí pé ṣóun ni ọkọ tí ẹ torí àwa gbàdúrà. rárá sá ọ̀rẹ́ mi lásán ni we are very close and òun ni mo máa ń sọ most of the things fún. Benjamin ọ̀rẹ́ yẹn lásán ló jẹ́. bẹ́ẹ̀ni sá. òun kọ́ ni ẹni tí ẹ torí àwa gbàdúrà bí. hallelujah jésù. arábìnrin ìwé mímọ́ sọ wípé búburú ni gbogbo ọjọ́ àmọ́ àdúrà ó máa ń yí ìgbà padà kò sí bí ọ̀nà ọmọ ènìyàn ti lè dàrú tó kódà kó jẹ́ pé ogun ìdílé èyí tí àwọn ìrandíran ẹ̀ ti gba ègún sórí ṣùgbọ́n tó bá dé ilé ayé tí ó mọ ọlọ́run ẹ̀ ní ọlọ́run tó sì gba àdúrà níbi tí èèyàn ti ń gbà àwọn abọ́ nínú ogun àjàgà ìdílé abọ́ kúrò lọ́rùn ẹ̀ nítorí wípé ìwé mímọ́ ti sọ wípé a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lórí ọmọ láti ìran kìíní títí dé ìran kẹrin àmọ́ bíbélì náà ló tún wá sọ wípé níwọ tí o bá mọ àdúrà tí o fẹ́ gbà tí o mọ ọlọ́run rẹ bó ti mọ̀ ó ní wípé bàbá kì yóò ru àìṣedédé ọmọ ọmọ kì yóò ru àìṣedédé bàbá òdodo olódodo yóò wà lórí rẹ̀ bẹ́ẹ̀ ni aburú ẹni búburú yóò sì wà lórí tiẹ̀ náà tó túmọ̀ sí pé tí ẹ bá lè gbàdúrà ọ̀nà tí mo rí tó ṣókùnkù yìí yóò sì mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run sọ nígbà tí ọ̀nà náà bá tún wá mọ́lẹ̀ tán ẹ wá rí ògo àti ẹwà ọlọ́run inú ayé yín bó ṣe máa má tán ṣe lè gbàdúrà ẹ lè gbàwẹ̀ má try. ẹ má try ṣe ni kẹ gbà nítorí wípé tí amúmirí yìí <laughs> òkùnkùn wà ń bẹ díẹ̀ nígbà tẹ́ sọ pé kì í ṣe ọmọkùnrin tí mo rí yẹn eléyìí tí ẹyàn yìí òkùnkùn wà ń bẹ ṣùgbọ́n àdúrà yí ìgbà padà ẹ gba àdúrà kẹ́ gba àwẹ̀ ọ̀nà náà á sì dára ọlọ́run yóò rán àwọn áńgẹ́lì rẹ̀ wá wọ́n sì tún ọ̀nà náà ṣe fún yín àlàáfíà. ẹ ṣe gan olùṣọ́. ọlọ́run ló ṣe ọlọ́run ló ṣe ẹ bá mi kí mọ́mì ṣe ti gbọ́ lóòótọ́ ọ̀gá mi ló jẹ́ níbi iṣẹ́ mo bí gbogbo ọ́fíìsì wọn ṣe tóbi tó òun nìkan ni mo nífẹ̀ẹ́ sí jù òun náà dẹ̀ nífẹ̀ẹ́ sí mi bó ṣe wà ní. lè sọ pé òun láìpẹ́ bó ṣe wà àbí ṣé ṣé mo parọ́. so òun ask fún mi látọjọ́ ẹ ni kí lè tó sọ fún mi pé ó boyfriend why tó fi ń parọ́ fún mi. ọ̀rẹ́ mi jọ̀bọ́ yìí dúró iṣẹ́ lè jọ boyfriend. yes of course. eléyìí. ọmọlá <laughs> jọ apá mélòó ni boyfriend máa ń ní ah. ẹsẹ̀ mélòó ni boyfriend máa ń ní. okay láàrin èmi àti ẹ ṣé ó wà olórí pípé. Yeah, I like your outfit for today. Oh, so thank beautiful. you. I like yours too. Thank you very much. Ah, nígbà tí o gbé mọ́tò wa bóyá kí n sáré gbé e délé. Dó mo ṣì níṣẹ́ lọ́fíìsì bọ̀ kí n sáré gbé e délé kí n padà wá. Má ọ̀rẹ́ ọ̀rẹ́ mi wà ń ta tó fẹ́ gbé mi. Àjẹkọ̀ ah, rẹ̀ máa lọ náà máa gbé e délé má ọ̀rẹ́. Èmi ni mo fẹ́ gbé e délé, o ṣáà béèrè lọ́wọ́ mi. Má wọ orí ìbẹ̀jà. Okay, Fẹ́mi meet Benjamin, my colleague. Benjamin, ọ̀rẹ́ meeting tí mo sọ fún ẹ̀fẹ́ mi. Mr. Benjamin, I see you. I see Yes. Okay. Àgádágodo ìfẹ́ ti mú mi lọ́wọ́. Ẹ̀wọ̀n Rọmọlá ẹni tí ò bá dóko ẹnìkan ló máa ní pé kò sòkòtò tó ti bàbá ẹ ṣé ò dẹ̀ rí ilé ayé tá a wà yìí kò sí ẹni tó bá sọ tiẹ̀ fún nìkan ló máa mọ̀ pé nǹkan ń ṣe ẹ every home ló ní nǹkan tó ń go through ẹ pé kí wàá ní ọkọ ẹ ń hùwà tí ò dáa àdúrà ló máa máa fi ràn lọ́wọ́ tó bá tiẹ̀ wá decide tó ní pé òkè ó fẹ́ kúrò nílé ọkọ má bínú ibo ló fẹ́ lọ ìwọ tó ti bímọ ẹyọ kan <laughs> ayé máa máa kà á fún ọ ẹ ọkùnrin kọ́ ni ọ̀rọ̀ ọkùnrin dàbí òjò ni tó bá lo fìkan sílẹ̀ tó ro cheat ibo ló máa dé tójú òtí nírọ̀ gbogbo nǹkan tó ń sọ irọ́ pátá ló ń pa fún ẹ o sórí ayé ìgbà kan náà máa ní obìnrin tí ò lórí kò ní láwùjọ this time around ó nídìí láti fi adé yẹn kó jù dànù mo wo fẹ́mi ọ̀hún mi ò tiẹ̀ rí kí ni nǹkan náà kí ló já mọ́ kí ló jẹ́ tó bá fi fẹ́mi sílẹ̀ léènì gbàgbé pé o ti bímọ wo ọkùnrin tó máa tẹ̀lé ẹ ìwọ gan máa wò pé ibo náà wà látọjọ́ ìní ó ní ẹ kò dúró kò máa fàdúrà ràn lọ́wọ́ ta ló fẹ́ máa fàdúrà ràn lọ́wọ́ fẹ́mi jẹ́ pé ìgbà míì gan ó máa ń ṣe mí bíi pé kò tiẹ̀ kàn mú kò kàn tiẹ̀ mú ọrùn ẹ̀ kó pádànù ni fẹ́mi báwo fẹ́mi of all people wọ́n bí gbé ẹrù ẹ kò máa lọ sílé àwọn òbí ẹ fi fẹ́mi sílẹ̀ fi gbogbo nǹkan táwọn èèyàn máa sọ sílẹ̀ kí làwọn èèyàn fẹ́ sọ ẹ kò má rí kò lọ́kọ jọ má bínú kò ṣẹlẹ̀ rí òní délé ayé kọ́rọ̀ lè dùn láfipè káyéfì tó bá fi ọkọ ẹ sílẹ̀ lénìí bàbá ọmọ ẹ òun ló fi sílẹ̀ ọmọ ẹ dẹ̀dọ̀mọ ọlọ́mọ nìyẹn kò dé sí ọkùnrin míì tó bá fẹ́ bí ìwà àtọkọ ẹbẹ ṣe máa pawọ́pọ̀ tẹ̀ máa tọmọ yín kọ́ ló ṣe máa tọ́ fífẹ́ mi sílẹ̀ fífẹ́ mi sílẹ̀ kó kúrò nílé ẹ̀ fífẹ́ mi sílẹ̀ kó tó má tà sí happiness ẹni tó bá lọ o fẹ́ dúró tí fẹ́mi o dúró tí fẹ́mi fẹ́mi máa pa ẹ́ tí fẹ́mi bá dẹ̀ pẹ́ ọmọ ẹ máa dán lọ́mọ ni. má kúrò nílé ọkọ ẹ ìwọ àtọkọ ẹ ẹjọ máa lora yí pẹ́pẹ́pẹ́ ni o ò dé gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ fẹ́ anybody fífẹ́ mi sílẹ̀ stop. ó kọjá agbára mi. ayọ̀ mi ọkọ mi. ìwọ mò ń bá sọ̀rọ̀. mo ń gbọ́ èyí tí wọ́n fi nǹkan tó ṣẹlẹ̀ ni pé mọ́mì pè mí láàárọ̀ yìí wọ́n dẹ̀ ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún mi. and tabanika ro mọ́mí right because àtìgbà tá ti marry yàtọ̀ sọ́jọ́ tó ti kọ́ ọmọ mi pé wọ́n ṣe fún gbogbo nǹkan tán ṣe during the wedding preparation ó máa fọjọ́ kan pé wọ́n rí. tí mo bá ní kí n ka mo máa ka bóyá bíi ẹ̀mẹ́ta tí mo ti lọ sọ́dọ̀ ọ̀nkù ẹ̀ tá a bá sọ ọ́ ní ẹ ṣèbémi ló wù láti lọ ṣòran mi ń ni tábàdẹ̀ ní ká rò kò sábẹ́ amọ́ náà tójú ẹ̀ máa gbà á bí mo ṣe dàgbà tó yìí kọkùnrin kan dẹ̀ dé kó mú mi kúrò lọ́dọ̀ wọn kó dẹ̀ má wẹ̀yìn wò ó rí bákan i go take anything láti mú phone àì ló mọ́ mi ṣẹ̀wá ókè mo kàn ní kínkín ni very simple bó o kàn decide láti wo pé òkè ò fẹ́ pè wọ́n rárá ni mo fi ní kí n wá bá ẹ pé kó o ṣàtúnṣe. Hello. No worry, Jerry. No up. So I'm going to first keep my measure. Mm. I told my boss I just need to get changed and um, make my way. I say about right, be 20 minutes or something. No, no, no. It was let one now. Traffic, but I'm my friends. Eh? kò sí wàhálà kò sí wàhálà no no no <laughs> mo mo gbàgbé ìyẹn ṣe kókó very important ọ̀rọ̀ sí sọ no problem I see. Yeah. I need to go get changed. Very important uh, meetings, mo fẹ́ lọ fún ọ̀rẹ́ màá sọ èyí tó kù tí má dé àbí. Fẹ́mi Fẹ́mi kí ló ń ṣẹlẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ mi understand gbogbo nǹkan tí mo sọ sílẹ̀ kó o rí nǹkan kan tó máa sọ sí àbí ó dẹ̀ ignore the, the next thing ẹ mo fẹ́ jáde adé màá sọ eléyìí tó kù tí mo bá fẹ́mi ṣé mo máa kẹ́wọ̀ nìkan kò di mẹ́rin mọ́ mi lọ́wọ́ ni what is going on ṣé torí pé mo dẹ̀ ti pọ́n ẹ lé mo ti respect ẹ o máa ma gùn mí gàràgàrà o máa ma jẹ́ kójú mi máa róríṣiríṣi wọ́n bí èmi kò gba gbogbo eléyìí mọ́ o lọ sẹ́niwẹ̀ẹ́ kí ló ṣẹlẹ̀ gbogbo nǹkan tí mo ti gbà ń gbà yẹn mo ti gbà á àwọn bímọ ti bímọ eh, ṣé gbogbo ilé lọmọ bọ̀dọ̀ máa rí ni kọ́ mọ́ má lè máa rí bàbá ẹ̀ láàárọ̀ kọ́ má tún lè máa rí ibùgbé ewé ìzadì lálẹ́ kí ló ṣẹlẹ̀ náà. Rọmọlá. kẹ kí ló dé. ẹlòmíì wà ní yàrá pẹ̀lú àbí. wọ́n ní kó ṣàlàyé kí ló ṣẹlẹ̀ a lot of things ni mo ti gbà mọ́ra náà wọn ò ní rójú ẹlẹ́ ní weekdays ó tún di weekend gbogbo gbogbo ẹgbẹ́ ìjókòó sílé pẹ̀lú ìyàwó wọn ni e, e, èèyàn máa fara tútù máa fi pariwo kiri. mo ṣáà sọ pé nǹkan ẹ kò kò àti ta ló ti ń yẹ kó wa ọmọ ò lè rọ̀bọ òrò bínú lẹ́ńbì ni o èmi ló ń bá sọ̀rọ̀ ó dẹ̀ mọ̀ mí dáadáa ṣé ìwọ ló fẹ́ mi ni àbí mi ni mo fẹ́ ìwọ ló máa sọ nǹkan tí màá ṣe fún ẹ ni. Are you are you running out of your senses? ṣọmọ nǹkan tó ṣẹlẹ̀ o máa ń feel important o máa ń jẹ́ kí n rí bíi pé òun ṣe mí lóore o ṣe favour fún mi kò fẹ́ mi èmi náà dẹ̀ ti rẹ́dì wá wá mi ọ̀rẹ́ wo o ti yọ èmi gan ti yọ tó bá bọ́ sí gbòòrò èmi gan máa bọ́ sí gbòòrò gbogbo ilé èmi gan máa lọ tàǹtà kí ló ṣẹlẹ̀ kí ló dé. èmi náà ti ń sọ pé lọ́jọ́ mẹ́ta ẹ̀rìnkú ni ẹ ti pọ̀ jù so wọ́n ti ń kọ́ ẹ láti ta pé kò wá owó rí bọ́. mi ò tí ì rí bọ̀ mo rẹ́dì láti rí. wọ́n. Ah, after one yẹn àwọn sẹ́ẹ̀tì ẹ ti lẹ̀. ní ok o mọ̀ àwọn kan ń tàn ẹ́ àwọn sẹ́ẹ̀tì ẹ ti lẹ̀. irọ́ ni tí mo bá dúró sí junction tí mo bá dúró mọ́tò mẹ́wàá gan máa dúró. níta ni. wò ó ten cars máa dúró máa gbé mi èmi lélẹ̀ <laughs> wọ́n mo <laughs> ọlọ́run ẹ̀ tún fún mi ní gift wọn lè mọ̀ pọ́n mo ti mú ah. kí ló ṣẹlẹ̀. wo kí ni mo ṣe o ti rẹ̀ o rí pọ́ ti sọ ẹ́ kodò. Oh mo tiẹ̀ ní nǹkan láti bá ẹ sọ i just have to leave now. you just have to do what. you're not going anywhere jàdé kí ló ṣẹlẹ̀ gan ọ oh, lọ sẹ́ni ìwé ẹ̀fẹ́ mi. mo bá ẹ sọ̀rọ̀ kọ́lá ni mo tún ti bẹ̀rẹ̀ o so all right mo bá ẹ sọ̀rọ̀ o n pump o n pump ṣe mi ọmọ olóńtọ̀ iná ṣé wọ́n ti ń kọ́ ẹ sí mi. I'm talking. Oh, look at me. Yes, I need to marry. Look at me. Mo ti fọwọ́ pọ̀ ẹ̀, ìgbé mo ti fọwọ́ pọ̀ ẹ̀. Ilé mi ò tún ti bẹ̀rẹ̀, wọ́n ti bọ̀ wá lẹ́yìn. Wọ́n ti bọ̀ wá nínú compound kí lẹ́rẹ́ ló fẹ́ pa mí ni wọ́n ti bọ̀ wá lọ́dún ló fẹ́ pẹ́ mi ní àṣírà ọjà ní àṣírà ọjà ní ẹ̀ tó bá ní kí n jẹ́ kí ìwọ́n ló máa ṣe kó tó bá mi máa rẹ̀ sílẹ̀ o fẹ́ ṣe kókó mẹ́rin jẹ́ tẹ̀lé ṣáṣẹ́ o ní ṣáṣẹ́ o. Hm, mo fi wọlé máa bá ẹ sọ̀rọ̀ lẹ́tà. bébè káàbọ̀. òbí ń parọ́ kí ló ṣe. ìfẹ́ mú yín lọ sọ́jà tí mo dé ló rẹ̀ mí gan-an òye fẹ́ máa kọ́ mi gbogbo nǹkan tí mo rà gan mo kàn gbé sínú freezer ní rẹ̀ mi. o i'm not in the mood for this joke kí ni nǹkan tó ṣe ebi ń pa mí please. i'm not joking gbogbo ara ń ro mí. wọ́gán ni mo dúró dé pé kó wá gbé mi lọ sọ́sìpítì. bọ̀tí rere kéré ò ló bá mi pàfọ́ọ̀mù yìí mo ti jáde látàárọ̀ mo ń dé lálẹ́ bùdókùn pé tí máa ma fi délé o oúnjẹ àti rẹ́díò lórí dáínì o ò ń sọ fún pé àwọn ibi tí mo lọ wọ́n fi oúnjẹ bẹ̀ kiri jẹun jẹun kíní kan mo sọ pé irọ́ mo fẹ́ kíya ìbínú kíní kan kí n délé kí n jẹun ni o wọ́n bá mi sọ pé ó rẹ̀ kí what has that got to do with me eating I said I'm hungry. in fact gbogbo nǹkan tí mo rà bọ̀ látọjà gan-an mo ní láti gbé sínú freezer ni tó bá dọ̀là màá sè ó rẹ̀ mí wọ́n mo ń dúró dé kó wá gbé mi lọ sí hospital mi lè parọ́ ó rẹ̀ mí gòyí kọ́ mi crying out loud. Irú irú irú irú kí kẹ́kẹ́ ọmọdé àwọn ọmọdé wọ́n mi o. Ta ló fi ṣe ìyàwó nítorí Ọlọ́run? kí dé kí dé kí lè tún jẹun èwo o sọ pé ó ti rẹ̀ ẹ́. ara ò yá you must be joking mo mọ̀ pé ò ṣeré ni tí o bá mọ̀ pé wọ́n sọ ẹ́ ní orúkọ ẹ nígbà tí wọ́n bí ẹ jẹ́ kí n lọ sókè kí n padà wá kó oúnjẹ má ti rẹ̀ bí. fẹ́mi òde wá gbé mi lọ sọ́sìpítù rẹ̀ mi ni àdó oúnjẹ tó ò jẹ lálẹ́ àná gan ni mo rò pé tó bá tún délé mi ò lè máa jẹ ṣé máa drive ara mi. Ah. Femi, I'm not joking. hey, eh, listen speak up oúnjẹ mi down. mo ti gbé omi tí mo fẹ́ fi parboil rice ẹ̀ bọ̀ gas ti tán. gas ti tán. mi ìdẹ̀ mo mú iwọ. Ah, god irú irú irú wèrè wo ni mo lọ fẹ́ báyìí torí ọlọ́run i've been up since morning mo dẹ̀ sọ pé mi ń pa mí did i not tell you pé tí màá ma fi lọ sókè kí n padà wá pé kó ready fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ bóyá lọ sókè náà ni mo wá sí kitchen tó ń dáná mo fẹ́ parboil rice omi ni mo gbé kaná tí gáàsì fi tán. mo fẹ́ parboil rice ah, I'm sure you're joking. You must be joking. Oh, oh and microwave, right? Ah, no, no, no, no, no. Oh, are you mad? What did I tell you? hallelujah hallelujah. mọ́mí kí ló dé tí ẹ ò gba àwẹ̀ àti àdúrà tí mo ní kíkẹ́ gbà ẹ̀yìn àti dáàdì. dáàdì kẹ̀dẹ̀ máa wò ó mo mo èmi try láti gba àwẹ̀ yẹn mo gbà á fẹ́rẹ́fẹ́ gbà tí mò ń gbà lọ ṣọ́rọ̀ mi yé yín sí mo ṣe ń gbà lọ báyìí ni mo lọ bá dáàdì ní living room mo bá wọn tó jẹun bá ní à ṣé mo jíṣẹ́ fún yín pé pásítọ̀ ni pé kájíjọ gba àwẹ̀ yìí ni ó wá ní kémi máa gbà á lọ ná pé wọ́n á join mi bẹ́ẹ̀ mi ṣe yarí nìyẹn bẹ́ẹ̀ mi náà ṣe jẹun nìyẹn. kẹ́ máa wò bí ẹ̀mẹ́fà ni mò ń gbà mò ń gbà dago mẹ́rin gbà mí ti máa kí n tó rọ́kọ mi kó ń jẹun tí bá ti rí kó ń jẹun máa pé gbogbo ẹ̀ ti bàjẹ́ nìyẹn a jíjọ gba àwẹ̀ yẹn jẹ́ ni. but mọ́mì ṣe ti rí i pé kò yẹ kí ẹ̀yin fi ìgbàgbọ́ yín dọ̀là ẹ̀yin ẹ wo ohun tó ṣẹlẹ̀ báyìí sí gbogbo oníbàárà mi ò mọwọ́ kò mẹsẹ̀ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn yín tó túmọ̀ sí wípé kó jẹ̀bi ṣe rí gbogbo wa pátápátá la mọ̀ wípé obìnrin nǹkan ẹlẹgẹ́ ni wọ́n very very fragile ìwé mímọ́ pàápàá fi ìdí ẹ̀ múlẹ̀ wípé nǹkan ẹlẹgẹ́ ni obìnrin jẹ́ tí a gbọ́dọ̀ máa ké tá a máa máa gẹ̀ bí ẹyin ṣùgbọ́n olúwa mi exactly opposite òun ni nǹkan tí ọkọ oníbàárà mi ń ṣe nígbà tó wà láyé ìtúyẹ kó máa fi kẹ́yàwó ẹ̀ kó máa tọ́jú ẹ̀ nínú bíi bàrà lójoojúmọ́ ayé ìṣá olúwa mi ẹ̀yin náà ẹ wo oníbàárà mi yìí egungun mélòó ló wà lápá tiẹ̀ gangan gangan débi wípé irú ẹ̀ àmọ́ wá bá ọkùnrin jà ṣe rí ọmọbìnrin tẹ̀ ń wò yìí ah, ó jẹ̀yà o ó jẹ̀yà ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí máa ṣẹlẹ̀ pàápàá ara ẹ̀ ò yá ó ń sìkì débi wípé òǹgò ò lè gbapá kò lè gbẹ̀sẹ̀ so báwo ló ṣe máa fẹ́ jà ó wà ní òun dáná lọ́wọ́ ni àmọ́ gẹ́gẹ́ bí ìwà tó ti mọ́ olóògbé lára kò mọ̀jú kó ṣàṣọ́ di pọ́ńchì bá kó máa lù ú níbi tó ti wá ń jà dìgbàdìgbà láti gbára ẹ lẹ̀ nínú lílù ẹ̀ṣẹ́ ìgbájú ìgbámú tó ti ń du ara níbi tó ti wípé wọ́n ń dura wọn sọ́tún wọ́n ń dura wọn sósì tó ṣàfẹ́ jára ẹ̀gbà tó fẹ́ jára ẹ̀gbà ni ọ̀bẹ ṣèèṣì gún olóògbé olúwa mi tí kò bá kí n ṣe wípé olóògbé pàápàá ti fi ikú bu àṣírí ara ẹ̀ tó fi escape justice ṣé mo yẹ kóun náà wà bí lọ́jọ́ tèmi kíjọba dájọ́ fún. objection my lord. objection sustained. ẹ ṣeun olúwa mi olúwa mi gbogbo wa la mọ̀ wípé òfin ìlú wa kò fààyè gba ẹnikẹ́ni kó ṣèdájọ́ lọ́wọ́ ara ẹ̀ àti pé pàápàá lótìtọ́ arábìnrin rọ̀bọ́lá ní ọkọ òun máa ń fìyà jẹ òun ìjẹ́ òun fijọ́ kan sílẹ̀ láti lọ rojọ́ fáwọn ẹbí ọkọ ẹ̀ àbí kò tiẹ̀ lọ fi tó àwọn agbófinró létí kàkà arábìnrin rọ̀mọ́lá ṣe léyìí kò ṣe bẹ́ẹ̀ arábìnrin rọ̀mọ́lá ń gbìyànjú àti gọ sí abẹ́ ìka kan tí ó sì lè dáàbò bò olúwa mi gbogbo wa la mọ̀ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ ẹ̀dọ̀ ògúnfe ìfun ẹran ló máa béèrè fún arákùnrin fẹ́mi adébọ̀wálé tó jẹ́ ọkọ fún arábìnrin yìí olúwa mi kò lè pẹ́ díẹ̀ dépò pé yọ sọ pé òun fẹ́ na èèyàn ẹ jẹ́ ká tún fojú inú wo olúwa mi arábìnrin rọ̀mọ́lá tí wọ́n sọ wípé ó ń ṣe àárẹ̀ ó wà lórí àìsàn tó lágbára ó ní agbára o láti lọ sí kitchen ó mú ọ̀bẹ olóòfẹ́ fi bẹ iṣu ọ̀bẹ yìí kan náà ló mú olúwa mi tó fi gún ọkọ rẹ̀. objection my lord. objection overruled. ẹ ṣe olúwa mi ọ̀bẹ yìí kan náà ló mú tó fi gún ọkọ rẹ̀ títí tẹ̀mí fi kúrò lára rẹ̀ olúwa mi ṣe ti wá rí wípé ọ̀rọ̀ sunukun ló wà nílẹ̀ yìí tí mo fẹ́ kẹ́ bá wa fi ojú sunukun wò torí pé kí ni oorun mélòó làjẹ́ ń sùn nílé tẹ̀ ní kó wá dáwọ́ ọlọ́dẹ olúwa mi mo fìdí ọ̀rọ̀ mi tì sí bíbá iná. ẹ kú atótónu ẹ̀yin agbẹjọ́rò méjèèjì níwọ̀n ìgbà tí ẹjọ́ ẹ̀ ti rí báyìí ilé ẹjọ́ ní láti gba àwọn agbófinró láàyè kí wọ́n ṣe ìwádìí fínífíní. Fini, fini ká lè mọ ẹ̀tọ́ ibi tó yẹ kí a dá ẹjọ́ sí nítorí ìdí èyí ilé ẹjọ́ yìí sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún tá a wà nínú ẹ̀ yìí títí dìgbà náà olùjẹ́jọ́ ìyẹn arábìnrin rọ̀mọ́lá adébọ̀wálé kó wà ní ìhámọ́ ti di ọjọ́ náà. as your lordship pleases. I rise. Ah, ẹ dání tí má wò lulẹ má kí mi ẹbí àti tó máa tó máa bá wa rojọ́ Ọlọ́run gbogbo. o kì í ṣe àsìkò ilé ìwà ṣe gbogbo eléyìí o. ẹ wo ṣé mo wí pé time tó fún wa kò pọ̀ rárá tí ó bá dẹ̀ torí tèmi ẹ mọ̀ pé ẹ̀ ní rí lé so ẹ̀yin rẹ̀ ṣe kọmọkọmọ ẹ ṣe pápápá ẹ sọ nǹkan tẹ wá sọ fún nǹkan tẹ torí ẹ̀ wá bí gangan ẹ ṣàlàyé fún kẹjẹ ká kúrò ń bí. Mommy, you caused it ẹ̀yin <laughs> lè fa ẹ̀yà títí lè fa Mommy. <laughs> Mommy, ògbógbá bó bá fi sọ̀rọ̀ since I got married to Femi, Momogodu, I could not even tell you the hidden truth. I could not tell you what I was facing in the marriage. Femi fi ya jẹ mí mọ́ mi. Àfẹ́ kílẹ̀ ẹ̀ dàrú ni, àfẹ́ balẹ̀ ẹ̀ jẹ́ ni, jọ́nà mi yẹ ń sìn pọ̀ tó mọ̀ pé ọlọ́run á gbogbo àti pé pásítọ̀ tún ṣàlàyé fún mi nígbà tí mo lọ pray lọ́dọ̀ wọn wọ́n ní pé ká gbàwẹ̀ pé kí wọn náà dẹ̀ gbàwẹ̀ pé lágbára ọlọ́run ẹjọ́ kóòtù tán àjọ kéèsì sí i ó dá mi lójú pé lágbára ọlọ́run ayọ̀ ló máa fi padà sílé. ẹ wò pọ́n mi ẹkún tẹ̀ ń sun yìí ó ti pọ̀ jù kó ṣáà kí n ṣọmọdé ikọ́ tẹ̀ torí ẹ̀ wá bí gangan ẹ sọ fún she will understand lọ́ọ̀yà ẹjọ́ kí ló ṣọmọ mi pé mí sí rẹ̀ kọ́. gbogbo ìṣọmọ yìí. kò sí ọkọ tó ṣọmọ mi àwọn àbúrò mi kọ ọmọ mi. ó wà bàbá ẹ ti ṣaláìsí. ẹ ẹ yẹ ajé ayé mi ayé mi ayé mi ayé mi o ayé mi. Yeah, yeah lótìtọ́ àti lódodo ìwádìí fi hàn gbangba wípé ọkọ arábìnrin rọ̀mọ́lá adébọ̀wálé máa ń fìyà jẹ ní gbogbo ìgbà léyìí tó ti pin arábìnrin rọ̀mọ́lá lẹ́mìí ó ti sún sún sún sún ó ti kàn ògiri gbogbo àná la sì mọ̀ wípé tá a bá lé ewúrẹ́ tó jẹ́ ẹranko lásán lásán kan ògiri tó bá yíjú padà ó máa boni jẹ ni tá a bá wò ní tòótọ́ arábìnrin rọ̀mọ́lá ò ní ipá tàbí agbára tó ti ọkùnrin yìí ṣùgbọ́n ṣé orí bíbẹ́ wá ní oògùn orí fífọ́ ni kàkà kí ìwọ arábìnrin rọ̀mọ́lá fi ẹjọ́ sun àwọn ẹbí tàbí kó lọ sí àgọ́ ọlọ́pàá ó ṣe ìdájọ́ látọwọ́ ara rẹ léyìí tó lòdì sí òfin orílẹ̀-èdè yìí òfin sì sọ wípé ẹnikẹ́ni tó bá pa ènìyàn ó di dandan kí òfin pa òun náà nítorí ìdí èyí ìdájọ́ mi nìyí ìwọ arábìnrin rọ̀mọ́lá adébọ̀wálé jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí a fi kàn ọ́ ilé ẹjọ́ yìí sì pa láṣẹ kí a yẹgi fún ọ títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ. Yeah. your age, I was already married and I had my kids. And let me tell you, I got married at 24. You are over 30 something now. Oh, thief, boko wá I know you love me so much, so I'm not bothered. Arun, I don't love you. We are married or you are married. Uh, you see, I, I, you see what I don't understand is you, you wanted this married. Mo ti married No. Now, so be the housewife that you want to be and let me enjoy my life. yeah, ah! calomoué torí pé bó bá ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó lọ́ọ̀rẹ́ láronú ẹ̀pà ò lè bóró mọ́ ọmọ yẹ àti rìn owó ọjà ó tán ó tán ó tán ó tán nù. bá ti gbọ́mọ lọ ó jẹ́sẹ̀ ni mo yẹ ó jẹ́sẹ̀ ni mo yẹ bébì má jẹ́ kí n bínú ó bẹ̀bí no make me vex kí n tó délé kó bá mi ṣe bẹ́ẹ̀ o I know you think I'm useless me and you are still different ó bẹ̀bí no make me vex kí n tó délé kó bá mi ṣe bẹ́ẹ̀ o I know you think I'm useless. what's the difference and what you think?